وإذ قال موسى لقومه يا قوم اذكروا نعمة الله عليكم إذ جعل فيكم أنبياء وجعلكم ملوكا وجعلكم ملوكا وآتاكم ما لم يؤت أحدا من العالمين يا قوم ادخلوا الأرض المقدسة التي كتب الله لكم ولا ترتدوا على أدباركم فتنقلبوا خاسرين قالوا يا موسى لن ندخلها وإنا لن ندخلها حتى يخرجوا منها فإن يخرجوا منها فإنا داخلون قال رجلان من الذين يخافون أنعم الله عليهم ادخلوا عليهم الباب فإذا دخلتموه فإنكم غالبون وعلى الله فتوكلوا إن كنتم مؤمنين قالوا يا موسى إنا لن ندخلها أبدا ما داموا فيها فاذهب أنت وربك فقاتلا إنا هاهنا قاعدون قال رب إني لا أملك إلا نفسي وأخي فافرق بيننا وبين القوم الفاسقين قال فإنها محرمة عليهم أربعين سنة يتيهون في الأرض فلا تأس على القوم الفاسقين واتل عليهم نبأ بني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين الحمد لله الذي بنعمته تتقبل ثم الصلاة والسلام على المبعاث رحمة للعالمين صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وعلى كل من سلك مسلكه إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم أما بعد فيا إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته السلام ورحمة الله وبركاته الحمد لله جماعة إيمان دوك فوالله وبا الحمد لله فسبحان ما جل عن وصف وكيفية yàtìn. ọ̀pẹ̀lú fún àwọn ọba tí ó ti ròyìn ara rẹ̀ parí nínú alukur'an anábì náà ti ròyìn rẹ̀ fún wa sallallahu alayhi wa sallam àyìn ah, ọlọ́run ọba náà. subahana man jalla àwọn asòfin wa kayfiyatin. ó kọjá ẹni tí yẹn kàn lè mú ìròrí kókàn lóun fẹ́ máa ròyìn rẹ̀. wọ́n wá tó fẹ́ wọn kéèfé ìyá tó ṣe fi kankan àfi fi ara rẹ̀. wọ́n wá wọn ìyá bẹ́ẹ̀ náà ni kò ṣàkàwé pé báyìí ló kúkú ṣe rí. wọ́n wá wọn ìyá lọ́dọ̀ rẹ̀ náà àkúnni máa ròyìn ọlọ́run kó lọ́wọ́ ká máa wá mú ọwọ́ wa sókè báyìí pé ọlọ́run ló ń lọ́wọ́ kò bá làákà yìí. wà á ṣe tọ́ sí ní ọlá rẹ̀ pé kọ́wọ́ rẹ̀ rí táwa ò mọ́. àyìn ọlọ́run ọba náà. àwọn وكيفية يعطي الورى صفة جل عن الشبه يعطي الورى صفة جل عن الشبه ọ̀rọ̀ yàrá rẹ̀ fún wa kó òun lẹ́sẹ̀ ìwọ ní ká ná ẹsẹ̀ wa síwájú báyìí nígbà tí a bá ń ju ìpọ́lọ̀ bá lẹ́sẹ̀ wọ́n bá wọlé ẹsẹ̀ rẹ̀ ṣe rí kàmá yẹlé kó fi jálá lè yìí kó ṣe tọ́ sọ́rọ̀ àwọn bá pẹ́kẹ́sẹ̀ rẹ̀ rí táwa ò lè ṣàkàwé rẹ̀ tí ò wa ọ̀nà ọba lòun lójú ìlójú ọlọ́run ọba kò sọ́ di dandan fọ́lọ́run láti lórí torúkọ̀ lòun lórí táwa dẹ̀ ń jú ojú tiwa àfi ká máa ṣàkàwé pé ojú ti ń bẹ lágbárí Allah akbar. Fẹ́ ká wa ṣàfihàn ojú tara orí. Láti náà rọ́ọ̀sì fàtàn tẹ́kí fi hàkí kọ́tà hù. Àlè rírọ̀ yìí kan tó fẹ́ sọ báyìí pàtó lọ́lọ́wọ́n bá ṣe. Láti náà rọ́ọ̀sì fàtàn tẹ́kí fi hàkí kọ́tà hù. Láti béèrè lọ́wọ́ àwọn tí wọ́n náà wọ́n pàdé ọlọ́run ọlọ́run rán àwọn. A ní báwo ló ṣe rí ó ga ní àbókúrú. Láti náà rọ́ọ̀sì fàtàn tẹ́kí fi hàkí kọ́tà hù ó dúdú ni àbó pupa. láìsí àná rọ́ọ̀sì pàtàkì. èèyàn tó fẹ̀yìn àbíyàn tó tí ò lómi lára. Jẹ́kí fi hàní kọ́ta hù. Báwo ló ṣe wá tóbi tó gan ṣàlàyé rẹ̀ fún àwọn tó ló pàdé ọlọ́run lọ́rùn rẹ̀? Lánàá nàrọ̀ sífàtà jẹ́kí fi hàní kọ́ta hù. Ẹnìkan kò lè jíwe báyìí lọ́lọ́run ṣe ní pàtó àárín. Àwọ̀lẹ̀ kọ́ mú kàdà bá ti àgàmì. Fáwọ̀lẹ̀ kọ́ mú kàdà bá ti àgàmì ànábì tí wọ́n ti rí kọjá náà àwọn pápá ò rí yìí tó bèèrè fún fẹ́ rí náà kò rí gbogbo àrí ní anzor ilé ìkàwọ́ náà padà rí ànábì Muhammadu náà rí alẹ́ nìkan ọ̀rọ̀ ọlọ́run ọba rí ẹnìkan ọmọ ọbọ̀ lọ́wọ́ bá ojú ti ń bẹ lágbárí wa yìí ìjọsọ́nà ọba tí a wá sáyé yìí wọn bá ń sápá oríkèéríkà ara wa yìí gbé náà ní ta tó dá mọ́ wa sáyé sọ̀rọ̀ bá ti ń dí ọ̀rọ̀ nǹkan tọ̀hún apá wa ọ̀ka màlẹ́kà pàápàá náà bèèrè ó fẹ́ yíwọ́ pípẹ́ ìdá tọ́lọ́wọ́n bá dá àwọn ẹ̀dá ọ̀tọ̀ ni tọ́lọ̀wọ́n bàtà náà bẹ̀rọ ìpé ìyẹ́ ẹ̀kan nínú wọn ó bọ gbogbo sánmọ̀ báyìí sáà nílé nǹkan mí bẹ̀ mọ́ ìyẹ́ kan ṣoṣo náà dẹ̀ nínú wọn kò lé àjìní àti wọ́n ní yẹ kan bẹ̀ masina wọ́n ní yẹ méjì ń bẹ̀ wọ́túláàfà wọ́n ní yẹ mẹ́ta ń bẹ̀ wọ́rùbà wọ́n ní yẹ mẹ́rin bẹ̀ lọ́lọ́wọ́n bá kọ́ wọ́n ní yẹ zílù fil khalqi ma yasha iye wọn ó pọ̀ tí ò ṣe kàtàn oríṣiríṣi ìyẹ́tọ́rọ̀ ń dá mọ́ màlẹ́kà kankan kan ṣe nínú kan ìyẹ́ anábìnrin ó kọ́ fa gbogbo sọ́wọ́n báyìí sáà nílé nǹkan mi bẹ̀ mọ́ báwo la ṣe wá fẹ́ jí ọba tó dá àlẹ́ kàwá. lásìkò nàró sífàtà tẹ̀kí bí àkíkọ̀tàwó. ọlọ́run kọjá ẹni tí yàn ń ròyìn rẹ̀ pé báyìí ló ṣe rí àfi bó ṣe jí. ọ̀hún wálé kọ̀dí mú kàtàlíbà kí ìbílà àdàmì. ó nìkan ló ní ìròyìn ó ti pẹ́ gan-an. kọ̀dí mú kàtàlíbà kí ìbílà àdàmì. ó nìkan ló ní ìròyìn pé kò ní bẹ̀rẹ̀ kò sí bí fẹ́ ṣàfihàn rẹ̀ sí. kò ní iná. معه أحد قل إنه صمد ẹjẹ́ máa polongo rẹ̀ fún gbogbo ayé káwọn èèyàn máa gbọ́ gbogbo gbà o. قل إنه أحد. ẹni ẹ má jákè àti máa sọ o. قل إنه أحد. ẹ jẹ́ káwọn mọ̀lẹ́bí mọ̀ ẹ jẹ́ kára àdúgbò mọ̀ ẹ jẹ́ kí gbogbo ayé gbọ́ látọ̀. قل إنه أحد. wípé kí ni pàápàá. قل إنه أحد. ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ pé kọ́ ṣoṣo lọ́lọ́run. قل إنه صمد sàmàdù. ẹ jẹ́ káwọn yóò mọ̀ pé onìkan ọṣọ náà lẹni tó ní kápá àti gbọ́n tá a bá ń béèrè o. ìnáwó àdókòlè ìnáwó sàmàdù. ẹ jẹ́ jẹ́ káwọn yóò mọ̀ pé onìkan kò sí tó kàn rẹ̀ kí ayé táwọn èèyàn ń ṣe o tí wọ́n ń pè tó ń wọ́n lọ́lọ́run kò sí tó kàn wá o eléyìí ọ̀gbọ́dọ̀ kágara bá wa láti má ju yọ ọlọ́run. wà á kú fún wọn. kò sẹ́ni afẹ́ fi jọ ọlọ́run kò sẹ́ni afẹ́ fi. ní múlíkì wà ní kàrọ̀nì. ẹnìkan ṣoṣo tó ń ṣe ọlọ́run náà ni ọlọ́run. wà á kú fún wọn fi lè múlíkì wà ní kàrọ̀nì. gbogbo ohun táwọn èèyàn tó ń pè lọ́lọ́run lónìí ọlọ́run táwọn ń ròyìn ló dá wọn kan náà kódà àwọn nǹkan tí wọ́n ń pè lọ́lọ́run yìí gan pàápàá kéré lẹ́gbẹ̀ẹ́ àwọn nǹkan tọ́lọ́run bá dá àyè mayé nǹkan tọ́lọ́run bá dá táwọn èèyàn tiẹ̀ mọ́ bó ṣe pàtàkì tó àbẹ́ ẹ̀gbọ́ngbà tọ́lọ́run bá ń ròyìn òòrùn ni ẹ̀gbọ́ngbà tọ́lọ́run bá ń ròyìn òṣùpá ni lòun ló ń dá òṣùpá

káàmì bí Ádámù tó dáyé òṣùpá tí ń bẹ kọ́lọ̀ tó dà níbi wa Ádámù òun àtòṣùpá tí ń bẹ kọ́lọ̀ tó dà níbi wa Mùsá òun àtòṣùpá tí ń bẹ kọ́lọ̀ tó dà níbi wa Ìsá ìsàmùyàn kan pè ń gbé sùn lónìí bí ò fẹ́ bóbé bí ò pèrà rẹ̀ bẹ́ẹ̀ òun àtòṣùpá tí ń bẹ kọ́lọ̀ tó

orú ọlọ́run náà fi sẹ́lù bọ́. látàjúdú lè ṣàmṣì wà lálẹ́ lọ́kọ́mọ. àwọn aláàmọ yín gbà táwọn náà wà ń kékeré àtàwà yìí náà eré òṣùpá la máa ń ṣe lálẹ́ káńdé òṣùpá tá a fi ń ṣeré ọlọ́run ni ọlọ́run wá ní gbogbo àwọn nǹkan wọ̀nyí látàjúdú. ṣàmṣì wà lálẹ́ ẹ má sí òrùn kì ṣe ọlọ́run àmì ọlọ́run ńlá kan lòun náà ṣẹ̀ èmi ọlọ́run ni mo dá o sọ bẹ́ẹ̀ fún wa. àǹtọ́mọ ajá tó kọ́ ẹlẹ́kọ̀ọ́ ní àmì sánà òbànà ha. ẹ̀tún wa ò gbé ní sọ́hun tọ́lọ̀ tó ṣe fáwọn ẹ̀dẹ́ yẹn. àǹtọ́mọ ajá tó kọ́ ẹlẹ́kọ̀ọ́ ní àmì sánà òbànà ha. ó ní àǹtọ́mọ ọ̀ṣẹ́ tó kọ́ ẹlẹ́kọ̀ọ́ àmì sánà òbànà ha ṣé jíjá tí mo jẹ́ yìí ló wá nira ní ẹ̀yẹ̀ dé yẹn. àwọn tó mú ajá jù kọ́lẹ́kọ́n àmì sàmà òbá náà ha. ọmọ ọba ní ṣé jíjá tí mi ọlọ́run ọba ti ayín ṣé òun ló wá fẹ́ ní mi lára ni àbí kí ló lé ní jẹ́ yẹn. òbá náà ha. ìlera olówó àníbi tí dẹ́yìn ọlọ́run ló ń sọ bẹ́ẹ̀ o lọ́dọ̀ tiẹ̀ ó kéré lọ́dọ̀ ọlọ́run ló ń sọ yẹn o. ajá jù kọ́lẹ́kọ́n. ó ní ṣé jíjá tí ló wá lé ní àmì sàmà òbá náà ha. àbí ti sọ́wọ́n tí ò ní òpó tó gbé dání èwo ló ní láti ojú méjì. àbá àtàmúkà fàtà wà. ó gbé kalẹ̀ lájà lájà lájà lájà sókè lọ́hùn ó dẹ̀ tẹ pẹ́ẹ́rẹ́sẹ́ Allahu Akbar kò dẹ̀ tẹ kankan tó gbé dání. ọ̀pọ̀ gàmẹ́dà sàbàdánjọ́ ni mo ní bá bá wa dẹnu sórí òfurufú màá kọ́ àwọn bíbélì àti ọmọ akásí rẹ̀. Eh, wọ́n kò ṣeé ṣe máàmù. àǹtún àjàdù kọ́lìkan àmì sábà olùbàdàn ha. ẹ wo bọ́lá ń ṣe sẹ́sọ́ wọn tiẹ̀ sókè dẹ́kì tó ju dẹ́kì lọ àjà tó ju àjà lọ. wọ́n ní ṣé dídà tí ń nira ni. àbí dídà tí irú eléyìí ẹ̀ náà ṣe kí sílẹ̀ àga ìkẹ́ yẹ o. eléyìí ń sọ muhammadu òun kọ́. sáànù mi wa Mùsá ló dá sánmà ni wàláhì kìí ṣòun abẹ́ ẹ̀gbọ́n tá a bá ní Ísírẹ́lì fojú tiẹ̀ náà rí ni ṣọ́lọ́ náà máa fojú rẹ̀ rí nǹkan báyìí kìí ṣòun àbá ànábì wa ayé sá ilé ni kí ló wá dé tẹ̀yìn wá fi tí ó dá nǹkan lẹ̀ sí nǹkan kan nínú tó يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون اللهم انت ويدين ينبكوا بغنا والدي أنا من صفي في ما جزف الله ẹ máa sin ọlọ́run ọba yín o gbogbo ayé ẹ máa sin ọlọ́run o àǹtí bọ́sẹ̀ iná ẹ padà ìsìláàmù lójú ọ̀nà sí iná ẹ máa lọ́run rabbakum. Wọ́n akọ́lẹ̀ yìí náà ẹ má gbàgbé pọ́lọ́hún ló dá yín o. Ìyàbùdó rabbakum. Kí lórúkọ tí wọ́n tún pè yín náà? Kò dín lọ́wọ́ láti mọ̀ pé Ìsìláàmù lójú ọ̀nà tọ́lọ̀ wọn bá ní kẹwàá ṣe láyé o. Ìyàbùdó rabbakum. Ẹ má gọra yín ayé yìí parí tán o. Ẹyẹ tàn yín mọ́ o. Ìsìláàmù nìkan ọ̀nà ní tọ́lọ̀ wọn bá pè lọ́nà fún wa o. Òrùbùdó rábà fún mú lẹ́bí kọ́lá kọ̀ọ̀kan. Ọlọ́run ẹ máa jọ́sìn fún mi ọlọ́run tí mo dá yín. Wọ́n lẹ́bí nà mí nǹkan ìbílẹ̀ kan. Kì í ṣe ìnìkan làkọ́kọ́ ẹ̀dá. Ọ̀làdí nà mí nǹkan ìbílẹ̀ kan. Wọ́n ti dẹ́gbẹ́ ẹgbẹ̀rún èèyàn sẹ́yìn tí wọ́n ti lọ. Ọba tó dá àwọn eléyìí náà ó ní òun rán wa létí o. Àwọn bàbá wa ọlọ́run ló dá wọn. Ọ̀làdí nà mí nǹkan ìbílẹ̀ kan. Àwọn tá à ń darúkọ ọlọ́run náà pé ọlọ́run yìí náà ṣáà ń gbọ́tàn wọn gbọ́tàn wọn ìyá wọn àtàwọn bàbá wọn. wàlàrí iná mi ń kàn mí kan. ìdí òdà níyà nínú ìdí òní ìyá tí òní bàbá ni wọn agbọ́tàn rẹ̀ agbọ́pìlẹ̀ rẹ̀ pé yẹpẹ̀ ni. ànábì wọn Adam. àlùfáàtì wọ̀sára. wọn ní ìyá kò ní bàbá ṣùgbọ́n pìlẹ̀ rẹ̀ ní ìyẹpẹ̀. wàlàrí iná mi ń kàn mí kan. eléyìí tó náà dẹ̀ níyà tí òní bàbá ànábì wọn ayé sá agbọ́tàn rẹ̀ náà pé ìyá kan ló bì í. àdẹ̀gbọ́ bọ́ ṣe lóyún rẹ̀ bọ́ ṣe ń ronyún rẹ̀ káàkiri. wàlàrí iná mi ń kàn mí kan náà gbọ́tàn níbi wa Mùsá náà aríbọ̀rọ̀ tẹ̀ náà ṣe rí lásìkò tí wọ́n bí wọn náà sí nínú ọ̀páyín kéèké ìbẹ̀rù ọba tó dá wọn náà àwọn tó ṣíwájú wa rí o. ọ̀làdí iná mi kọ́ bílẹ̀ kan. àwọn kan ti jọba rí láwọn oríṣiríṣi àwọn ààyè. àwọn kan ni wọ́n wà nípò ọba lónìí àwọn bàtà náà kí ló ṣe wọ́n wọ́n náà wàjà wàjà bó ni àwọn bá tàná sáwà nínú àjò àbí tí wọ́n ní wọ́n wọ̀ tá dá wọn. yà á yíwá náà ṣùgbùdù rabbakum alladhi khalaqakum walladhina min qablikum. orí yorùbá ní àwọn oríṣiríṣi àwọn gbólóhùn àpọ́nlé lẹ́nu. iná àkùnṣe gbọ́ ní ọba kúkẹ̀ ọba <laughs> à ń kọ́ kíra bá wá ṣe wá wọ àjà àjàbí tó wá wọ̀ yíngbà ló fẹ́ sọ̀kalẹ̀ inú àjà àjà tó bá wọ̀ tí ó padà àwọn ọba yìí ta ló mú wọn wọ àjà náà ọba mi tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń kọ́ ta ló fi síbẹ̀ ìgbà tásìkò tiẹ̀ náà bá tó Tàlẹ̀ tó tún mú lọ, tàlómi tó tún kà lẹ́yìn tiẹ̀. Alladhina min qablikum la'allakum tattaqun. Ọlọ́run máa máa ń sílẹ̀ yìí fún wa ní ọ̀. Torí kí kábàámọ̀ ń ta wá ṣe láyé? Ẹgbẹ́ máa dúpẹ́ fọ́lá ọmọ bàtú kẹ́yìn náà kú oríire pẹ́ kú oríire o. Alhamdulillah. wa dúpẹ́ fọ́lá wọn. Alhamdulillah. Kò sẹ́nìkan tóró rí kì í ṣe àfẹnutọ́lọ̀ ń bájọ́ kó rí ṣe o. o là wá kàn ṣe lọ́fẹ̀ẹ́ yìí tá a mọ pàtàkì rẹ̀ kéré ni wá tó mọ pàtàkì fún wa lójú ọ̀nà èyí ti jí làárọ̀ yẹn ti tọ̀ ẹ ti tàǹbà ẹ ti ṣègbọ̀nsẹ̀ nínú ẹni tó ti ṣe nínú wa ó ti lo omi tuntun ra ṣe ọkọ àtìyàwó mi tọ́ bá kú nípa nínú orúmọ́jú wọn ti wẹjá nọ́mbà ẹ wò kẹtọ́lọ̀ ń ṣe fáwà ẹ wò bá a ṣe rí ẹ wò bọ́lọ̀ ń ṣe fẹ́ kárí láyé àwọn adẹ̀ gbọ́nà adẹ̀ rí bẹ́ẹ̀ ibi táwọn ẹlòmí ti jẹ́ pé àwọn ìtí ẹ̀mọ́ sánkù àwọn kan gbé gbogbo ẹ̀ sára ní ọdẹ̀ rìn kiri bẹ́ẹ̀ Allahu Akbar àwọn ọmọ tí wọ́n ń pè ní pé èèyàn tọ́ àbí kó fomi gbogbo aṣọ náà ni wọ́n ti kọ́tọ̀ sí àwọn ọmọ sáìdá kódà àwọn ọmọ tá ń pè ní kéèyàn bó òwò ara rẹ̀ ìhòòhò Ghana báyìí náà ni wọ́n ti fẹ́ tọ̀ ádẹ̀ sí gbogbo ẹ̀ lẹ̀. Àwọn ọmọ ọ̀ràn tó wà ń lẹ̀. Òfin tó kún náà sin wa yé àwa la jẹ̀ fa. Ọlọ́run fi sọ pé àdékẹ́ ṣe Islam ẹ̀ máa sin lọ́hùn lẹ́bí máa páyà ọlọ́run. Láì sin láì ṣe ọlọ́run bá ṣe làákàlẹ̀ yìí. Ìyẹn kàn ṣe ìyẹn ẹ̀rọ májà ṣe dààmú dààmú lásán. Ìdààmú pọ̀ láyé wàhálà pọ̀. Fìtínà wà láyé táwọn èèyàn kóra wọn sí. ṣe máa ń balẹ̀ nínú jẹ́ púpọ̀ mo ní fídíò kan tí mo kàn wò ya kan ló sẹ́ndì ẹ̀ sí wa subhanallah èmi náà wá kọ́pì ẹ̀ mo ẹ̀ sáwọn kan arákùnrin yìí náà olórí ìjọ kan lòun náà rẹ̀ ti wá gbá àwọn èèyàn gbá àwọn èèyàn gbá àwọn èèyàn pẹ̀lú àwọn àdàmọ̀dé ọ̀rọ̀ iṣẹ́ ò ṣe Africa. àti wá méèkì owó burúkú burúkú lára àwọn èèyàn ó bẹ̀rẹ̀ sí tú gbogbo kí ni ìkàlẹ̀ pé à mo ń tan àwọn èèyàn ni àwọn ní kí ni ohun tó bá ní jẹ́jù láyé ó ní tó bá ní jẹ́jù láyé ni pé òun ti dì sí fáwọn èèyàn lọ rẹpẹtẹ pẹtùkẹ́ ló ń ṣe ń pariwo ní ìsìn pé kó ń tiẹ̀ lè rí àwọn èèyàn tí wọ́n ti sọnù látara tí wọ́n tún lè náǹfààní àti mọ̀nà padà àwọn ẹlòmíín náà ṣì wà lẹ́nu ẹ̀ o tí wọ́n ṣe ń ja ẹ̀sìn rúmọ̀ àwọn èèyàn lójú lónìí tí wọ́n fi àwọn èèyàn pa wọ́n fi wọ́n ń ṣòwò àwọn èèyàn fi àwọn èèyàn ṣòwò àwọn èèyàn fi àwọn èèyàn mẹ́kì owó wọ́n fi àwọn èèyàn ìnvẹ́sì kákàkiri balẹ̀ kiri dálẹ̀ kọ́lẹ̀ lóríṣiríṣi kákàlẹ̀ lórúkọ ẹ̀sìn sẹ́dẹ̀ pé gbogbo kúlẹ̀kúlẹ̀ tán pèlẹ́ sí i ọláhi ni àwọn táwọn wá mọ̀ táwọn náà kàn ń sáré kẹ̀tíkẹ̀tíkẹ̀tíkẹ̀tí tọ́rọ̀ kó tọ́ ni táwọn eléyìí wà sí sí ẹni wọn àwọn ṣàǹfẹ́ sí lọ́hùn ó dẹ̀ rí dájú mọ́mí ó dẹ̀ rí ṣéhù kankan àwọn bá ń gbàtọ̀ wọn àwọn ènìyàn dẹ̀ ń kún wọnú lọ ń kún wọnú náà lọ wọ́n bá ti wá kúrò wá ní ẹ̀yìn kẹ̀ ìwé tá ń gbà lọ́wọ́ yín náà là ń tújọ ó ah, wa kú oríire táwa wà lójú ọ̀nà ọ̀hún ká tọrọ alẹ́kùn ala ọlọ́run fún ànábà muhammad sallallahu alayhi wa sallam òǹkọ́lá kọ́kọ́ nínú àwọn òjíṣẹ́ ṣùgbọ́n òun ni akẹ́yìndé gbẹ̀gbọ́n òun náà dẹ̀tún la síwájú níjàgbé dàlùkẹ́yàmù àbí ọlọ́run ọba tí ó jọ kó mọ́ṣẹ́ bá wa ṣe àlékún ọyọ́nú rẹ̀ fún àwọn sàhábà tọkànnà àbí ọlọ́run nínú àánú rẹ̀ kó ṣàmójúkúrò fún wa láwọn àbí tiẹ̀ nìkankan wá kò sí kó fún wa ní àgbọ́yé ìsìláàmù yìí kó jẹ́ kó yé wa dáadáa. àwọn ẹni tí wọ́n fẹ́ ṣe náà tí wọ́n ń gbọ́ táwọn náà mọ̀ pé wàláhì ká má parọ́ ká má ṣèké ẹ̀sìn gángan rèé ẹ̀sìn gángan rèé àwọn kan ń kọ bẹ́ẹ̀ náà láti bàtà ti ń sọ ṣùgbọ́n ẹlòmíì ti ju pé kí ni ká ti gbọ́ ẹlòmíì á wọ́n sì jẹ́ pé yẹn ti máa wọ náà ní nìkan fún kókọ̀ ìyá tó bá jẹ́ yẹn kan ló fẹ́ dájẹ́ ló máa ń bani lẹ́rù èrò pọ̀ táwọn jọ máa jẹ́ àà ẹlòmíì bóun ṣe kọ̀ǹpútì rẹ lọ́dọ̀ tiẹ̀ tí òbí jẹ́ kó mọ̀ pé alẹ́ ìsìláàmù ni àwọn ànábì tí wọ́n lọ ṣe àwa máa ń sọ gbogbo ọkàn dẹ̀ balẹ̀ ẹni kò sáà mẹ́jọ kan tó wáyé rí ní kì í ṣe pé ìsìláàmù ló wá ṣe láyé ìrún ló wá kí láyé gbogbo gbàlá ń sọ àdẹ̀ tí èrè àdẹ̀ ń retí kásẹ̀ rẹ̀ nìkan kó sọ pé rárá kò rí bẹ́ẹ̀ kó wá dárúkọ ẹ̀sùn táwọn ibì kan wá ṣe láyé rí fún wa kò sí kò lè rí sọ kò sí kódà jẹ́ ká lọ wo gbogbo orúkọ tí wọ́n ń sọ àwọn ẹ̀sùn tó kù lónìí gbogbo àwọn orúkọ yẹn ò sí nínú àwọn ọwọ́ wọn àwọn tí wọ́n ní ìwé lọ́wọ́ tí wọ́n fi ń ṣẹ̀sìn tí wọ́n sọ̀tọ̀ mùsùlùmí orúkọ tí wọ́n ń pè àwọn ẹ̀sìn tí wọ́n ń sìn kò sí nínú wọn. Allahu akbar ẹlòmíì sáré lọ kí ṣíòtọ́ ní sá lọ́bẹ̀rẹ̀ tí wọ́n bá ti lọ́dọ̀ wọn lè fọ́kọ́ òun wá orúkọ ẹ̀sìn rẹ tó ń sè é òun wá nínú òwe tó gbé dání wọ́n dẹ̀ kó lè fẹ́ mọ́ tó bá wá rí naira orúkọ ẹ̀sìn rẹ ṣe rí jọ yìí tàwa ní nínú Islam asalaamu alaykum yìí tó alọ́dọ̀ títí wa táwọn anábì ọlọ́run náà kíra wọn tọ́lọ́ tó pè ní kíkí náà àlìjánnà òun náà ló wà nínú ìwé òfin tí ẹ máa lò ó àlàáfíà o asalaamu ní kí ni ọlọ́run kó ìwà aláàfíà ni ọ̀ ń gbọ́dọ̀ aláàfíà ni wà kí ni ṣé ni mo wà ní àbílẹ̀ wà ní ó ń jọ̀rọ̀ lásán ni kò sí kò jọ dùn áwù àbílájọ́ wà ní ìṣàwìlélẹ́ yìí ṣùgbọ́n bọ́lá wọn bá ṣe gbé kalẹ̀ náà Al-Qur'an ẹ̀já lọ ọ̀rọ̀ pọ̀ ńlẹ̀ o Ẹ̀rẹ̀ máa ń kani lára púpọ̀, àníṣe ni máa ń dàbí ìgbà kéèyàn láwọ́dé àwọn èèyàn gbọ́dọ̀ kó àgbọ́yé ẹ̀sùn a síbẹ̀ fún wọn pé àní ẹ padà ń bí ẹwẹ̀ ìsìrí. Ẹ ẹ̀nà ẹ̀yẹ́wò pòfẹ́sọ̀ tẹ́ náà ṣe rú bí tẹ́wà yìí. Ọ̀jọ̀gbọ́nlẹ̀ iná dókítọ̀ iná gbárí iná tún ṣe yìí. Kọ́dà wa Búdà káyé ṣe pé tó yàtì tọkàntọkàn taratara lẹ́bí ṣe o àní tẹ̀ ń ṣe yìí sẹ́kọ́lọ́lọ́run ni ẹ̀ ṣe nìyẹn ló ń dùn wá ẹ̀bá ló gbogbo àsìkò gbogbo ogun gbogbo ìdààmú ìyẹ̀bá ló tún jẹ́ ọ̀nà tọ́lọ́run kí ẹ máa jáde ọ̀run mọ́ tọ́ àbẹ̀ ọlọ́run kó jọ àbọ̀dọ̀ ṣe pé o àdúrà ní ká máa ṣe fáwọn àwọn ẹni wa yìí o àdúrà ní ká máa fi ràn wọ́n lọ́wọ́ o ọlọ́run jọ gbogbo àwọn tí ò tí mọ̀ pé tó torí rẹ̀ dá wọn sáyé náà àdúrà táwọn anábì ọlọ́run tàná náà ṣe fún wọn wọ́n gbà ní pé ọlọ́run nìkan ṣoṣo ní kí wọ́n máa pè àdúrà iná là ń bẹ ọlọ́run ọlọ́run jọba fi yí àwọn ẹni wa tó kù láyé lónìí iná o bọ́ ajé ń dá àwọn ọlọ́run mọ̀ lọ́lọ́run o àwọn èèyàn ni wọ́n ń sìn o àwọn anábì rẹ̀ lẹ́ lómìn ń sìn o àwọn ẹlòmíì gan tí wọ́n já wọn lórí wọn ṣe ni wọ́n ń pèsè fún wọn wọ́n lè yan aṣọ míì fún wọn lọ́dún eléyìí wọ́n lè yan orí eléyìí fún wọn lọ́dún tọ̀hún pẹ̀lú anábì ọlọ́run kan ti ṣerú ẹ̀ fáwọn èèyàn ó wá ń pèṣẹ́ fáwọn èèyàn òun yan aṣọ fún wọn kán wọ̀ òun yan oríṣiríṣi fún wọn kí wọ́n ṣe eléyà ìgbọ́dọ̀ jẹ́ ó wá ń fún wọn lásìkò ìjọsìn oríṣiríṣi èyí tí wọ́n fi wá ń parojọ sọ́dọ̀ tiẹ̀ ọlọ́kú ṣàánú wà ó àmìnà àwọn ọ̀rọ̀ anábì Musa tí a ń bá bọ̀ yìí abẹ́ parí ẹ̀ síbi kan tó lápẹ̀rẹ̀ lónìí tẹ́bá wo ìtàn anábì tó dé àríkí wà sí pọnù rẹ̀ ẹ̀kọ́ pọnù rẹ̀ fún wa. àwọn tí èèyàn fi ń mọ̀ wípé àìní ìyá àìní bàbá ẹ̀ríkí láti bẹ̀rẹ̀ ìtàn gbèsè ayé ànábì wa Musa alayhi salatu wa salam àti ẹ̀gbọ́ kí wọ́n ti ẹ̀sọ́rọ̀ bàbá rẹ̀ pàápàá bí tí wọn kò má. ìyá pàápàá náà tí wọ́n sọ̀rọ̀ rẹ̀ ìyá tí ò hàn ń ta pé nìyá ni kì í ṣe tàìjẹ́ kankan o ìpayà pé tó bá fojú hàn kóhun nìyá ànábì Mùsá ò ní kí ànábì Mùsá kọ́nà ọba balẹ̀nu mọ́ má sọ̀rọ̀ pé wọ́n nìyá ṣákan àbí ẹ̀ gẹ́gẹ́ bí alágbàtọ́ tó fẹ́ fọmọ lọ́mú tó dẹ̀ mọ́ ọmọ fún lọ́mú ànábì Mùsá wà lògbèsè ayé kòrí ìyá fara rò kòrí bàbá fara kí kòrí ẹni jọ sílẹ̀ ọ̀nà pété di mímọ́ mímí ó rẹ̀ wá padà wá jẹun tó jẹ́ láyé ó padà wá dá tó dà láyé ọ̀pọ̀lọpọ̀ wa lónìí ta máa ń mú ẹ́síkìsì gbà fún àtìjáde ní o àkánidádé wà láyé àmọ́ mi ní o àdìfà àtikánímọ́ mi wà láyé irú ìyà tó jẹun yìí bá má jẹun o tó bá ti bí ìyàn bẹ́ẹ̀ máa ń túnra rẹ̀ bí lè àkàìmọye àwọn tí ò níyà tí ò ní bàbá tó yẹ fún náà ni wọ́n lókìkí jù láyé àwọn ni wọ́n rí قد ينام على سريري ẹ̀ríkànnà bá muhammad náà ni wàlúùnà tàbí mafárisù tùrọ́bù wàlúùnà tàbí mafárisù tùrọ́bù. ọ̀pọ̀lọpọ̀ tó máa ń sábà bu ẹlòmíì lójú tí kì í jẹ́ kó sáré ara tiẹ̀ tó fi jó ya gbójúlógún èyí tí fira rẹ̀ bó ṣe ta ó náà ní sí à ń gbọ́ yìí wọ́n ábùdùn kádìyà náà mọ̀ àlàhàrírí. fọwọ́ yìí ni ẹrú lásán lásán ọmọ aláìlẹ́jọ́ aláìlẹ́ra ẹni tí ò ẹni tọ́hún kòrò ń jẹ gidi jẹ kò ráṣọ gidi wọ̀ bó ṣe ń gbàárù ní ọ̀nà ló ń gbàgbàárù bó ṣe lògbé sí ayé rẹ̀ rí láti bẹ̀rẹ̀. wọ́n á bọ̀dọ̀ kọ̀díyà náà mọ̀ ọ́lá àárírí. wọ́n sì torí pé kò dó jẹ nìkan bọ̀ wá ṣàánú òun kò dẹ̀ sọ́ra rẹ̀ dé ní báárà lọ́kọ̀lọ́kọ̀ ẹlòmíì lè náà bẹ̀rẹ̀ sí tọrọ báárà kiri. Anikile odi ani baba àwọn ti kú ni, ìyá àwọn ti kú ni, igbá kan ni, kodò kan ni, lọ́wọ́ sẹ́dọ̀ oníbàárà. Ọwọ́ lọ́wọ́ àwọn tí ìyá àwọn ti kú tàn bàbá àwọn ti kú lánàá. Ọlọ́wọ́ wọn lónìí wọ́n sọ́ra ọ̀nà bí òkò àwọn ẹni iṣẹ́ ló sọmọ ọ̀nà bí òkò ọwọ́ lọ ń ṣe oríṣiríṣi iṣẹ́ wọ̀ sí wọ́n lọ fi kó owó jọ irú wọn lónìí kọ́díyà náà mọ̀ àlá àlá àhárí rí ọ̀gọ̀rọ̀ ọrùn wọn lónìí ti ń sùn lórí ìtẹ́ lórí àwọn àwọn ọtí jókòó lórí àwọn àga ọlá. ọdí ànámú àlá àrírí. wọ́n ti ń lu ọkọ̀ tó ń wọ́n. ọdí ànámú àlá àrírí. àwọn náà ti ń pè tí ń ṣàǹsọ́ àwọ́ síyàn. ọdí ànámú àlá àrírí. àwọn náà ti ń ṣìnà wọn ti ń dá màálù dùbúlẹ̀ pé ìyàwó mi bímọ. ọdí ànámú àlá àrírí. àwọn náà ti ń sọ agbára lọ́tún sọ agbára lọ́sẹ̀ láwọn tí wọ́n ti yàtọ̀ rẹ̀. ọdí ànámú àlá àrírí nígbà tí wọn tó dé bàbá kan wà níbi kan àbúrò bàbá mi nílé epo. wà á kò dùn kọ́dí àná mú àlá àrírí. wàbí wo nasabi. nasabi máa bari jòjò rabu. wàbí wo nasabi máa bari jòjò rabu. àkàyè máa yẹ lọ ní gẹ̀dẹ̀ rẹ̀. Bílá sí pé Húwà zò násàbì. Lùnásàbì. Òun lẹ́bí ó níra. Lùnásàbì. Ìyá rẹ̀ lówó lọ́wọ́ ìyá rẹ̀ nílé. Lùnásàbì. Bàbá rẹ̀ náà kọ́lé mọ́tò wa ńlẹ̀. Lùnásàbì. Iṣẹ́ wà gbogbo ẹ wà. Lùnásàbì. Sórí rẹ̀ àwa ní kí lòun fẹ́ kàwé fún àwọn tó kàwé náà dúró owó kọ́ná ṣe. Wà lùnásàbì. Kò ní kọ́ṣẹ́ kan yanjú. Wà lùnásàbì. Kò ní kàwé dójú àná. Wà lùnásàbì. ilé kẹ́kọ̀ọ́ ní tí wọ́n náà fàtà àbájókòó ti lè kí dájú mi gan náà máa ń fún olówó. wàdúnà sàbí màfàrí ṣùgbọ́n jọra bọ̀. a bàbá wa lẹ yóò wọn lágbójú lógún fira rẹ̀ fójìta òun wá jókòó sógún gbogbo tó wá jókòó tì í Allahu ọlọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ọlọ́lá àwọn ọmọ oníhà tí wọ́n ní nǹkan tí nígbà náà ṣiṣẹ́ kún táwọn náà sọ̀rọ̀ àwọn òbí òkò kọ́kà sí bàbá ní kúnná fílà kọ́ wá dà nílẹ̀ sójú iṣẹ́ tí wọ́n ẹlọ́wọ̀ wọ́n lónìí ọ̀. wàlú násàdé màfàríṣòhò tòrọ̀. màfàríṣòhò tòrọ̀. tòrọ̀ bò. a ti ń forí kulẹ̀ káàkiri o. màfàríṣòhò tòrọ̀. wọn tó lé gidi sùnmọ́ o. màfàríṣòhò tòrọ̀. ìgbà tó fi ń yí nínú ọlá bàbá rẹ̀ tó ti yàrá kan bọ́ sí kan tó mọ́ mọ́ kí mọ́ tó kájẹ̀ dálé tó ń sáà gbé jáde. Ah. àwọn ọ̀rẹ́ rẹ̀ ń wo ah, àwọn alágbájá ah, rẹ̀ pé a ní ọ̀rẹ́ ni gbẹ́kẹ̀lé daramẹ́jẹ́ ni kí mi agbájúmọ̀ orí mi àbíṣẹ́ mi. fàárí jù ú jù rà bò. ìtọ́jú yẹ bá ní pálí lọ́wọ́ ọmọ bàbá ọlọ́lá àná tí ò kàwé tí ò kọ́ṣẹ́ nígbà tó opportunity bá sílẹ̀ lókè tán ní ìsàṣe ẹ̀nà ọmọkan tó jẹ́ graduate ah bàbá wa jókòó àwọn sórí kòdò pé mo dẹ̀ sọ fún àwọn ọmọ yìí tó wọ́n kàwé láti kí la fẹ́ fi ìwé ṣe ni wọ́n ń sọ kò lè jẹ́ mánéjà iléeṣẹ́ bàbá rẹ̀ lórí kò mọ̀wé ìkàkùn òye sílẹ̀ ní business lórí kò gbogbo owó ni kódà ní àtúwà alọ̀ ń wà ń léèwé á dẹ̀ kò dẹ̀ ní lọ léèwé a kàn máa ṣe fàájì kiri ẹ lọ sáwọn ayé association ti káàkiri kiri ẹ̀rọ àwọn ọmọ lọ́la pẹ̀lú oríṣiríṣi ọkọ̀ oríṣiríṣi fàájì wọ́n ti ṣe é máa rẹ̀ wọn. nàṣàbí máa bá rí ṣòro tòrọ bò. torí pé tí àbá ti ń gbójúlé pé èmi náà fẹ́ jẹ nínú ìtẹ́lẹ̀ yìí fi ṣe kalẹ̀ èmi ò ní wàhálà kí tó dáa mú ṣe tèmi. wà á náà sí dùn hásàdín kọ̀dí ní. أقام ma حسبا جديدا أقام لنفسه حسبا جديدا ọmọlúwàbí èèyàn láyé olóma ní kì í bójú wẹ̀yìn pé nǹkan ṣáwà ńlẹ̀ ńlé wọ́n máa fi tó máa bọ̀ a ní ẹjẹ́ kí èmi náà ìforíjágbójájù náà mò ń bọ̀ ẹ̀yẹn ṣàmà mójútó lè mí bọ̀ náà. mọ̀nìtàkàlà aláàzáàrí àwáyèrè ẹnikẹ́ni tó bá ń kójú lé pé ìntẹ́nìkan sílẹ̀ ló ń fẹ́ jẹ ibi àmà pa ò torí tí ń sábà ṣẹlẹ̀ ní pọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́lá pọ̀lọpọ̀ àwọn ọlọ́rọ̀ yìí ẹlòmíì ti fún ó ti fi dúkìá ìyáwó ẹlòmíì orí gbèsè ló wà ó ń kú tán báyìí on take over property ni nígbà àwọn ọmọ ọ̀rọ̀ pa àwọn olùwẹ̀ẹ́nu rẹ̀ tó bá ti ń kú wọ́n bá ba ogun ẹ̀ lọ́wọ́ àwọn ọmọ wọ́n báńkì dé ẹ sọ̀rí dáàdì tí wọ́n ní ilé mẹ́ta àbí ṣe ó sì ní gbèsè tí wọ́n jẹ báńkì ilẹ̀ mi mi tí wọ́n máa ń donate náà occasion káàkiri dáàdì tẹ̀lé dáàdì pa. wọ́n ṣe ẹ sọ̀rí ẹ má bínú agreement àwọn àti wọn rèé wọn tẹ̀sí ìfàtàwọn nǹkan tí wọ́n fi dúró rèé nígbà tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ṣe interest tó ti wà lórí gbèsè tí wọ́n bá ń ṣe gbèsè gangan àwọn ọmọ pàápàá bẹ̀rẹ̀ lè sálọ pé ohun tí bàbá nílẹ̀ yóò kà ọmọ mi á bẹ̀rẹ̀ sí gbé bàbá rẹ̀ ṣépè ọmọ mi á máa gbé ya rẹ̀ ṣépè pé áá ah, aṣọ ah, ah. àti ẹ̀fìn kan lẹ̀ fún ọ dájú nìyá yìí o bàbá tó ti jẹ́ ó ti lógójì nínú àádọ́ta kó lọ́ńdì ẹ̀ ó yà á kánlẹ̀ ó wá dẹ̀ ń tó gọ́ọ̀dù àwọn anábì ọlọ́run ò o jẹ pé bóyá àwọn jáde nínú ọ̀nà kan tó ní lọ́wọ́ ìdílé tó nínú àwọn ìdílé tó ní láárí ní mákàlì kùrẹ́ṣì àwọn bàbá anábì àwọn bàbá bàbá ni wọ́n nínú àwọn èèyàn wọ́n ní kí ni tó fẹ́ wọ́n máa ra àwọn olóṣèlú a máa ra ẹlòmíì gbogbo kò tólóṣèlú àtàwọn èèyàn kan nílùú tó bá gbé wá bá wà fá ẹsẹ̀ tó ń ṣe wá sí tí wọ́n náà wá gbà á tó wá gbà tán tó wá mọ́ ó fúnra ni o wọ́n fi lọ ànábì náà tó bá ní kó wá nìkan kó wá darí kó yẹ wọn pé ni òótọ́ ọ̀rọ̀ ni màá máa wí Ìtọ́lọ̀wọ̀n bá sọ sáàrẹ́ bí sọ ni máa sọ ò. Kìí pọ́ wá ní wọ́n fi ẹ́ sí pò kan, a wá ní torí rẹ̀, ẹ ní àkàràmọ̀kọ̀mọ̀ra mọ́ ni ò ìtọ́mọ̀ pé mọ́ mùlú ní ẹ ní ẹ máa sọ̀rọ̀ nípa àbìdáwò máa ò ṣe mọ̀ pé ipò tẹ́ wáyé ìmáàmù gbogbo ẹ má jẹ́ èyí sọ̀rọ̀ nípa ọtí mọ́ sí gbogbo àwọn àwọn bàbá olóyè tàbí joyè yìí ìtò nílé iṣẹ́ ọtí wà nù wọn oníjàmbá lọ́wọ́ nù àwọn náà ní à ń fi owó wọn pàdé ní lárugẹ o rárá o oyè kóyè ló gbà yẹn o gbogbo kò yọ̀ tí wọ́n bá ti fìyàn sí èèyàn gbọ́dọ̀ lè tó tọrọ ọlọ́run fànábì ṣànábì rẹ̀ ó fi ṣòdí iṣẹ́ tó rán sáyé temptation wa pọ̀. wọ́n wá bá ànábì pé ṣé ìyàwó lòun fẹ́ káwò tó dáa fún ẹ nínú àwọn ọmọbìnrin wa àbí kò náwó sí wọn nùsàbíjò ka ìjà rẹ̀ akànyẹ̀dá rẹ̀ fún ẹ lọ́wọ́ kan ni ó ọ̀rọ̀ rẹ̀ rárá wọ́n dà sí àfi ẹ̀ṣọ́ bá ní fi ẹ̀ṣọ́ bá ní kókó mọ̀ kó wọn lólórí wa kó bọ́ bọ́ bọ́ lọ́wọ́ rẹ̀ Oṣẹ́ láwọn bá ní ọba tọ́lọ̀wọ́n bá fi ní ṣe ọba oníwàásí, ẹyẹ máa gbọ́kẹ́ máa tẹ̀lé tọ́lọ̀wọ́n bá sọ. Náà, ẹ̀rí pé àwọn bàbá rẹ̀ Yorùbá, wọ́n bá ti jẹ́ dúdú, nígbà mí àti sí ẹ̀rọ pé ilé sanmi gbà ní máa ń dùn jù kó máa ti ìdílẹ̀ rárá ṣe àjò kó débẹ̀ kan wá ní wọ́n ọjọ́ lọ etí tó bá gbà lọ kì í sábà ara yìí gbá bọ̀ ṣàṣe máa ṣe nìyí bọ́ọ̀ náà ti ń sọ̀rọ̀ pátápátá jẹ́ ló débẹ̀ tó báyìí aná gbáyàwó ẹnìkan sùn ní wọ́n yọ ẹ̀ẹ́n èmi náà wó náà wọ́n ti yọ ọ̀fẹ́ borúkọ rẹ̀ jẹ́ nìyẹn alábìnrin ẹ̀ ti mú ẹ má fi mi ṣe ẹ má fi mi ṣọba kí ni tó wá fẹ́ sí ká ọlọ́run ti dá mi lọ́lá àwọn ni ó dá ọwọ́ ọmọ tó ṣẹlẹ̀ dáadápọ̀ ń gbà náà àti rí tó gbé dání tó dòdò ní ìsá náà dẹ̀ ń ṣe kìí ṣe rọ́lọ́dọ̀ tàwọn jákúkú dápọ̀ kájọ máa ṣe ọba ti sà káṣírí iná sà ọ ní fi wọ́n bá sallallahu alaihi wasallam ọlọ́nà àlẹ́bí sọ fún ọ pé làkún dínú kún. wàlíyà dín. àbàṣà tí ń àbàṣà tí ẹ̀fọ́ ọmọ ẹ̀rọ fọ́tẹ̀ yìí ń ṣe. làámúdù máa bá a bò dùn. eléyìí tá yìí ń ṣe yẹn mi ò ní báyìí lọ́wọ́ sí. ọ̀la ẹ̀dí àfà tó àti oníṣègùn náà wá jẹ́ ọ̀rẹ́ múlẹ̀. bàbá ìwà ìmáàmù ìwà ìṣẹ́hùn.

kọ́rí nìyí. ọba ni máa bèrè lọ́wọ́ ẹnìkan pé báwo ni lágbájá yìí ṣe rí iná. àlèmọ́rì ilá tẹ̀sán àlùwọ̀sán àǹkọ́rí nìyí. ọba ni máa bèrè pẹ̀yàn kó báwo ló ṣe rí وسل عن قرينه أو وابصر قرينه هو على جوشيره talo kílòsì mọ́ àwọn oníwọ́jọ́ ń ṣe torí ẹ̀ láti máa sọ fún wa náà ní gbogbo ìgbà àwọn olè iná ń bá ṣe àwọn olè ọ̀rẹ́ yín àwọn olè alájọṣe yín alákòóbá la alájọṣe tí kìí bá ti ṣe ní eré tẹ́yìn bá jẹ́ ní eré tẹ́sọ pé máa ti ẹ̀kọ́ kílòsì ni gbogbo ń tún tẹ̀sí yẹn ní oúnjẹ irọ́ o àgùntàn tó bá bá já rìn ìbá ní àjẹgbẹ́ bí òtí ẹ̀jẹ̀gbẹ́ ẹ̀rí pé ìtàgùn jẹ́ yàtọ̀ sí sájá ń jẹ torí rẹ̀ ní ní wọn jẹ́ alájọṣe ọ̀tọ̀lọ̀rọ̀ àgùntàn ọ̀tọ̀lọ̀rọ̀ ajá ara wọn ọ̀rọ̀ ló ń wọn máa عليهم الصلاة والسلام الصلاة والسلام أفواني وكل قرين بالمقارن يقتدي وكل قرين بالمقارن يقتدي أفواني كل قرين gbogbo alábàáṣe láyé alábàárìn láyé ẹni tí bá ń bá rìn náà lòun náà máa kọ́pì rẹ̀ bẹ́ẹ̀ni yẹn bá ṣe rí lòun náà ṣe máa ń sábà rí ìsànàbí Mùsá yẹ jẹ́ apárí rẹ̀ síbi tó lámì lónìí anábì Mùsá padà wá ń sọ fún àbáni Israel pẹ̀lú gbogbo àwọn oríṣiríṣi ìrìn àjò ilé tó kéré kọjá lọ ah, àwọn àbáni Israel tá a pa o wọ́n tá a pa o ah, àwọn èèyàn wà láyé lénìí tí wọ́n ní ẹ̀mí àwọn lè kò lé tó tàǹbà ní Israel kò lé tó ti wọn. anábì Mùsá wa ń sọ fún wọn kó dàbí sọ̀rọ̀ wa dé báyìí já padà sí Palestine arìnrìn mọ̀kọ́ bí dasa. máa lọ sí arìnrìn mọ̀kọ́ bí ó náà ń pè ní Palestine lónìí. ẹjẹ́ máa lọ bẹ̀ ó yẹ ẹjẹ́ wọlé ẹjẹ́ wọnú òlu ìgbòkègbodò wa ẹjọ́ lọ tẹ̀lú sílì ẹ̀yà wá pàá ní ìsúra ìtún sọ fánàbì mọ́sá òjíṣẹ́ wọ́n ìsúra tí wọ́n pẹ̀lú ìṣọ́ bí báyìí wọ́n dẹ̀ tún lọ ní fún pé ń bo ní ká lọ ibi tó ní káwọ̀ yọ ọkọ̀ wa Ọ جبارين ọ̀nàdà wọn sáà ibi tó ní káwọ̀ yẹn àwọn èèyàn kan wà ń bẹ̀ tó yẹ pé wọ́n máa ṣe wá ń ṣekú ṣe ni ọkàn wa balẹ̀ láti wọ bẹ̀ ọ̀. àwọn afipámọ́ ni Àlewọ́ bẹ̀ o. Iná lánà dé kúlà àtà ẹ̀kúrú jù mí ni ha. Àwọn àsọ̀bá náà bẹ̀ Mùsá pé ìlú tó ní káwọ̀ yìí. Lánà dé kúlà. Àní wọ bẹ̀ àbí táwọn tó wà ń bẹ̀ bá kú. Àtà ẹ̀kúrú jù mí ni ha. Àlebẹ̀ Mùsá ni ẹ̀yin tún ti rí pé àwọn kan wà nínú ìlú yìí ẹtún ní kọ́ jáde fún yín kẹ́ tó lè wọ bẹ̀. fa iya khuruju minha fa inna dakhilun. àwọn táwọn máa sùn àwọn ti sọ yẹn táwọn ẹni bá ti jáde àwọn wọlé táwọn bá ti jáde àwọn náà wọlé. alábẹ̀ mọ́ta ni èyí ronú báyìí bí ẹ ṣe sọ lánàá náà rí tí mo sọ fún ikú ẹ fọkàn balẹ̀ ń tọ́lọ́ bá ti ní ẹ ṣe ẹ ṣe ẹ̀yin lọ́ọ̀fin ọlọ́run lọ́rùn máa ẹ má bẹ̀rù ayé jẹun tó láyé lọ ẹ má sá fún mọ́tò ẹ má bẹ̀rù mọ́tò ẹni tó wa mọ́tò ní kẹ́ pariwo lé. ọ̀la ojú láàánì mina lẹ́ni náà yàgò fún náà ni a máa lọ wọ́n lè má ojúkọlù àlẹ́ yìí mú lè bá a bẹ̀. àwọn méjì ká wà láàrin wọn àwọn méjèèjì yìí nínú àwọn ẹni sọ́lọ́ ń ni èèyàn méjì náà tiẹ̀ wà láwọn ilé ojú kọjá ó kúrò lẹ́nu kan. nínú lẹ́ni ìnáyà kọ́ fún. àwọn méjì kan nínú àwọn ẹni tí wọ́n ń páyà àní àmọ̀ wọ́hùn àlẹ́yìn. lẹ́yìn àlẹ́yìn máa. àwọn eléyìí ń kí má jẹ́ àparọ́ tún ara wa jẹ́ o aláì ẹ̀ẹ̀ẹ̀ ọlọ́ńlá anábì musa fún mi o àmọ̀bà ṣe rí tẹ́lẹ̀ o gbàtí ọlọ́run ní kẹ́yìn bẹ̀rẹ̀ sí sọ fún wa yóò tọ́ lè yóò tọ́ lójú wa là o tó bá ní ká wá ṣe kankan lónìí kò lè rí tó ń lẹ̀ kó ní ká korí bọ̀ o kò lè ní ká ṣe kankan kó wá jẹ́ pé kà ló fẹ́ ṣe fún wa o. àwọn yẹn rántí an'ama Allahu alayhi. àwọn òye aláìmoore wọ́n rántí ìkẹ́ ọlọ́run tó ṣe fún wọn látara ànábì Mùsá. ọ̀dọ̀kọ̀lọ́ ẹlẹ́yìn mùlẹ́bá. àwọn wá ń sọ fún àwọn tó kún wọn wípé ẹ wọlé má jà ṣe bẹ́ẹ̀ ẹ wọlé. jẹ́ ká wọlé. báyìí láàdá falẹ̀ tó ẹ wò pa fìràánù náà ti arákùnrin wa yìí ànábì Musa yìí ẹ rí kó náà ló mí ẹ wò pa ó ń sọ ọ̀ràn wọn létí wọ́n ní tẹ́bá ti fi lè wọlé. àyíká dá falẹ̀ tó mú. tẹ́bá wọ bẹ̀. báyìí náà kan gbà lébò. káàtì ẹ̀ wá gbà pé bóyá ewu wà ń bẹ̀ lóòótọ́ àwọn afipa fara ni ní wà ń bẹ afipa gbadúkìá lọ́wọ́ ẹ ní wà ń bẹ. iná kúmọkọ lè bó náà. ẹ̀yin ẹwọ bẹ náà ẹ pé ẹni máa borí wọn. àwọn yẹn wá ń sọ bẹ́ẹ̀ àwọn ti gbà pé àwọn máa wọlé ti gbà pé àṣẹ tá a Musa pa àwọn ṣe tá a ti tẹ̀lé wọ́n wá pàṣẹ ìdá àwọn tó kù náà pé ẹja wọlé ẹ má jà ṣe báyìí ẹ má jà ṣe sàpẹ́ǹtẹ̀ tó ń ṣe wàhálà nítorí wa ọwọ́ wọ táwọn yẹn bá wà Táwọn ilé náà jẹ́ ní bí ọla ọlọ́run kìí ń dójú tàwọn ẹni tí ẹ̀ yá màlá yọ́kútẹ̀ lọ́hùn nàbí ìjà wọ́n náà. Ọlọ́run kìí ń dójú tàwọn ẹni tí ẹ̀, ọlọ́run àti gbogbo ẹni tó wọn. ojú òkè ń sìn wọn bẹ́ẹ̀ náà lẹ́ni tó náà bá jó lórí òdodo ọ̀rọ̀ ọlọ́wà ti, jíṣẹ́ rẹ̀ ojú òní dì kò ní kẹ́ sí ọ̀tá òjẹ́rẹ́ yẹn rẹ̀. ìnàkùn bọ̀ ní bú. àìní wa pé ẹni pé ni bàtà wa wa sọ̀rọ̀ báyìí àwọn méjì iná wá ń ṣe wá sí fún àwọn tó kù wọn. wọ́n ni wọ́n á lọ lọ́ọ̀hìn bọ́tọ̀ wọ́n kà lù. wọ́n ní mọ̀ràn tá a fẹ́ fún ni pé ọlọ́run ní gbára lé ọlọ́run ní gbára lé. bàtà wá kà lù gan-an mọ̀mí ní. wọ́n ní tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo ní lóòótọ́ ẹ̀yẹn má ọ̀lú ya Musa ọmọ tó gbọ́n ara bí i. Bọ́ọ̀lù ya Musa. Wọ́n á pàwọ̀ pọ̀ wá ní ẹ̀rẹ́ Musa. Iná lọ́nà tó kúlà àbádá máa dààmú fi hà. Àwọn tí wọ́n ń bá wọn sọ̀rọ̀ wọn tẹ̀ wá fún àwọn yẹn lé sí ma. Ya Musa. Wọ́n bá kọ́ sísànà bí wọn ẹwù bí tẹnu wọn gbọ́rọ̀ dé ìwà bàjẹ́ ẹlòmí alárúkọ mọ́ àfa rẹ̀ lórí gbàù ẹnikẹ́lẹ́dẹ́ olóhùn jùlọ ni ẹnikẹ́lẹ́dẹ́ ó ní ìṣojú mi ló ṣe bẹ̀rẹ̀ kéwù kọ́dà ọmọ tó bí inú tọ́lọ́mù bá ti ṣàánú rẹ̀ tó ti ń dàfa lójú ẹ̀mí ẹ̀ má pé lórúkọ mọ́ gbàù bọ̀wọ̀ bálùkùrá ní ara rẹ̀ yẹn bọ̀wọ̀ fún àwọn bàbá àtàwọn bá ṣe rí nìyẹn àwọn ìyá bá ṣe rí nìyẹn wọn ní pẹ̀lú orúkọ báwọn ni wọ́n bí ẹ o wọ́n wá rí ti ṣàánú ẹ̀ wọ́n na máa wá rúgá o wọ́n sọ pé mọ́mí kò gbọ́dọ̀ dárúkọ mi ah, rárá o ó ti fi aga kú nìyẹn o àfikún fàbà sí a ah. rárá má fi sí máa bẹ̀ kó wá ẹ̀gbọ́n ẹgbẹ́ bàbá ọwọ́ imam náà sọ pé báwo ni ah,

Àwọn yóò tún fún ànábì ọlọ́run ọba wọn lé. Olúyà Musa. Nábà lárúkọ wọn lórí gbà o. Yà Musa. Ẹrẹ Musa. Iná lánà dẹ̀kúlà ha àbádá. Lánà dẹ̀kúlà ha àbádá. Àyà kìkì yìí mà kọ̀ o. Àyà yìí àyà nínú yìí mà kọ̀ o wọ́n lè rẹ̀ mú ta. iná. Ah, ah, iṣẹ́ rẹ̀ yìí iṣẹ́ yìí sọ iṣẹ́ yìí ti fi di takọ ara yìí rẹ̀ yìí sọ yìí. ọ̀dà àwọn méjì yẹn lóhùn ọwọ́ akọ́jísà náà jẹ́ ọlọ́run a ní já sọ fún ẹ̀ wọ́n. iná ṣọ́ra wa àtọ́ta eléyìí o àwọn ilé iná tẹ̀lé ẹni tẹ̀lé afọ́jú àwọn aṣíbèrè ilẹ̀. iná. Allahu Akbar. Wọ́n wá ń sọ fún wọn sá pé iná àwa ń tiwa làwọn ń sọ. Lánàdékùnlá àbàdá. Lánàdékùnlá àbàdá. Àbàdá. Wọ́n náà wọ̀n ní wọnú bẹ̀ wà ń bẹ̀. Máa dá mú fi ha. ti mọ̀ pàtà àwọn ìyẹn bá ṣì wá nínú bẹ̀rẹ̀ àwa náà ní wọ́bẹ̀ àtàkùn ẹ̀kùn wa tó mọ̀ pé kán sọ pé kí fa wa. fi hà. àwọn àtàwọn jọ fàdí àbí àǹtà. kan kúrò àwọn fàdí àbí àǹtà iná àhùnà ìdú. ọlọ́hìn wọ́n sọ fún anábì Musa yìí pé káàkiri àbọ̀ àǹkà wà rọ́bùkà. wà rọ́bùkà. fọ̀kọ́tìlá. fọ̀kọ́tìlá. kí rẹ̀ Musa. ìdábí àǹtà. ìwà àti àǹtà wà rọ́bùkà ìwà àtọ́lọ́wọ́n bá rẹ̀ ẹ̀yin méjèèjì ẹ lè wọlé o. wákọ̀tìlá. tẹ́ ẹ bá ti wá wọlé wà tọ́lọ́hún. wákọ̀tìlá. ẹ lọ ẹ lọ bá àwọn ẹja ẹ bá àwọn kóná. kí ẹ kalẹ̀ rúte wá. iná àbùdá kọ́ ìdó. ẹ tún máa gbọ́rọ̀ gbéraga. wọ́n ní iná àbùdá kọ́ ìdó náà. àwọn àjòkòó dé yìí bì í ẹ̀yin wà tọ́lọ́run tó ní ọ̀rọ̀ ẹ̀yẹn ẹ̀ lọ́bàá àwọn ẹ̀kọ́ náà. Tẹ́ẹ̀mà ti wá ṣe tán, iná ha òyìnà kọ̀. Ayìdó! Ibi tá a máa tó kó déyìn rè. Fọ́sí àti àǹtà wàrà fún káfákọ̀ ti ha òyìnà kọ̀ ìdó. Àwọn èèyàn ṣe àyà ní, àwọn èèyàn ní àyà, ẹ̀rù kí ń àyà kò wọ́n kínyàn máa sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí sáà náà jẹ́ ọlọ́run ẹ̀rí tẹ́bátẹ́rẹ́ lómìnà tí ò lẹ́kọ̀ọ́ àti bá a fẹ́ sùn sọ̀rọ̀ àrọ́mọdọ́mọ bani Israel ni ètò sẹkù lọ náà lómìnà tó bá wo náà tí bá ń ṣe torí táà wọ́n á kọ̀ ẹ́ ní ìjà yìí general sita àwọn fmc gan pàápàá sọ pé gbélé ní ṣogbó bí o apáwa ọ̀tá o ṣùgbọ́n wọ́n wọ́n pé bá ní lu eléyìí ní wọn ní sọ pé ah, wúlígáàsì ló ń kiri o ṣùgbọ́n ọ̀rọ̀ tí wọ́n náà sọ yàtọ̀ tí wọ́n náà ń ṣe burú ah, tí kì bá ń ṣe bẹ́ẹ̀ ni tànàbí musa náà ṣe ní sùúrù bó ṣe jẹ́ ní tí sùúrù rẹ̀ ò tó tànàbí muhammadu tó pẹ̀lú rẹ̀ ní ọjà ṣe sùúrù ẹ̀ ń díọ̀ pẹ̀lú àwọn ẹ̀rọ bí i wọ́n tún sọ ọ̀rọ̀ tó mú tó lè mọ́ ní bínú. ọ̀làrọ̀ tí mi là pátápátá là fọ́jú kúmọ̀kúmọ̀ là dẹ́tẹ̀ ojú àfọ́ ọ̀fọ́tàn jà ní dálẹ̀. alábi musa ni mi ta wá bá dé báyìí nìsí. ó ní ọlọ́run ọba mi. ìní ìlà àkìlíkù ìlànà fọ́sí ìwà àfi. wọ́n ní à ń torí ọ̀já jẹ́ ọ̀já ní kíní ìṣẹ̀lẹ̀ lẹ́kùlé òun. kálẹ̀ tèmi sáré sí wọn. nígbà tí mo ọlọ́run ọmọ àti ṣàánú ẹ̀mí nǹkan máa fi yé mi àtọmọ ìyá mi tajọ́ ń káàkiri yìí àwọn kan náà ni wọ́n tún ti gbọ́ tí wọ́n ti gbà yìí àwọn ilé wa takú kàkà kí wọ́n gbọ́ kí wọ́n gbà ọtún bẹ̀rẹ̀ àtẹ́lẹ̀ mi àti wọ́n ọlọ́run tó rán mi kí wá ni wọ́n ní tí o bá gbọ́ òun ló sórí bó ara rẹ̀. ìlànà fọ́sí. ó ní sórí báyìí ní sin ọlọ́run ààbò yẹn èmi ni mo ní bùkátà sí. wọ́n àfi àtọmọ ayé àti màrún. ọ̀sẹ̀ tó bá gbọ́ tó gbà tó tẹ̀lé mi. wọ́n á sì í lẹ́yìn eléyìí. Fáforú kò bẹ ìnànà wá bẹ iná lẹ́kọ̀ mi lífàásìkì. Téèyàn bá ṣọ́ra. tí ẹ bá ń tó fẹ́ tẹ̀rí máa tẹ̀rí jù ọlọ́run má jẹ́ kó wọ́yàn sínú àgbàlá omi. ẹni tá à ń dààmú tá ń ṣe wàhálà nítorí ẹ̀tọ́ tó tòru pé káyè rẹ má bàjẹ́ káyè rẹ má bàjẹ́ tó tẹ̀ ń fẹ́ di pé wọ́n fẹ́ kó bá ní wọ́n fẹ́ ni. ọwọ́ tó bá nà wá náà lá máa gbà ṣùgbọ́n tó bá pọ́wọ́ ìdọ̀tí náà ló ṣe wà lára rẹ̀ ìgbésí ayé ìdọ̀tí náà ni ìtò dájú náà ní kí ẹ̀rọ rárá yẹ̀bá fún ẹni abanilórúkọ jẹ́ musa náà ilé yóò ṣe ṣe ṣe bá ṣe. àmìlíkù ìlànà wa àmì. ẹ̀ bá ti ń ọ̀rẹ́ yìí ni owó bẹ́yìn tí wá ń gbìyànjú àti ṣàlàyé ọ̀rọ̀ fún pé wà rìn báyìí má ṣe léyìí ẹ̀rẹ̀ rí pé tẹ́yìn jọ ń wà sí kókò lòún ṣe ń ṣe ẹ̀yẹ̀ bá fún ẹ̀yàgò fún. torí pé ń táwọn èèyàn tí wọ́n bá ń rí máa wí ní pé irú ẹyẹlẹyẹ ń ẹ̀ṣáàrí tí ẹnìyàn ṣe ìbò náà ṣe rí nìyẹn. Ìbò náà ṣe rí nìyẹn, ń táwọn èèyàn máa wéèrè. Àdábì Mọ́sá ní táwọn ilé bá ṣì wà pẹ̀lú èèyàn tí wọ́n tẹ̀lé yàn káàkiri, akún kọjá nínú omi, ó wàhálà. Àdàmú lórí wọn bí, àdàmú lórí wọn lọ́hùn, pẹ̀lú rẹ̀ náà túbọ̀ tí wọ́n tún padà Torí báyọ̀ ọlọ́run tí wọ́n بيننا وبين القوم الفاسقين tẹ́lá ṣe wá sí fáwọn èèyàn tí wọ́n bá gbọ́ àdáhùn tó dé báwọn èèyàn lóde rèé àwọn àfà èrò ni wọ́n wá èrò èrò tẹ́lá ṣe wá sí fáwọn èèyàn wípé òkú ṣíṣe òsí nínú Islam ẹni tó ń bá pàkópọ̀ ń fẹ́ ṣe ẹ̀yìn nù tẹ́lá tó bá lọ ń ṣá máa ṣe náà ní ṣá ẹ̀sọ̀ ẹ̀yẹ máa sọ fún kàní kò tọ́ tó bá ṣe wà sí báwọn èèyàn pé eléyìí ò jẹ́ eléyìí ò já àwọn tí ò bá gbọ́ yẹn ẹ má lẹ́sàfẹ́ tẹ wọn lọ́rùn ẹ lè tẹ́lẹ̀ ìgbọ̀nràn lọ́rùn mú tẹ́ ẹ máa fi tẹ́lẹ̀ ìgbọ̀nràn lọ́rùn ní kẹ́ṣe ń tọ́lọ́wọ́n bá òfẹ́ afọ́ mi àwọn àròkọ́ òun fẹ́ tẹ wọn lọ́rùn ìdí tí wọ́n bá ti Wọ́n wá tó wá bẹ́ẹ̀ jẹun tí ò bẹ́ẹ̀ sùn mìíràn náà wá ní ìfẹ́ kí ní lùsàn ọjọ́ mọ̀ yẹn ni. Ó ah. fẹ́ lùsàn ọjọ́ mọ̀, wọ́n wá lùsì yọnu ọlọ́run. Orí bẹ́ẹ̀, ọ̀fẹ́sì, ọ̀fẹ́sì kì í compromise o. Ọ̀fẹ́sì tó ń ṣe dáwà. Kì í wo pé tí òun bá ju eléyìí lẹ̀ bì. Ah. àwọn èèyàn yìí ọlẹ̀ tó ká rárá o olórí ibú kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣe wà àsìkò tó àṣẹ náà ni olórí eré kẹ̀rẹ̀ eré kò sí bó ṣe lè há tó kó wà rí wà àti gidi gbọ́ tó á padà sórí eré tá àmọ́ máa ń yorùbá alájá tó bá fẹ́ wọ́n lélẹ̀ yóò tọ́lọ̀ ń ẹ̀nà sáyé ni wọ́n bá sọ̀rọ̀ yìí ẹtún tí wọ́n sọ ń bèèlé ààrẹ ìdíyàn táàkì tànábì ọlọ́run irú ìgbé kalẹ̀ wò ni wọ́n wá fẹ́ mà ọlọ́run wá rí wá bẹ́ẹ̀lì síbi táwọn sọ́lọ́run bá bẹ́ẹ̀lì sí wọ́n tó láàfà lónìí wọ ìmáàmù lónìí wọ sáàdù lónìí wọ́n ní ìmọ̀mẹ́ àdéhùn pé kájẹ ká ọ̀gánáìsì ẹ̀lẹ̀ láti fẹ́ lè ní mọ́ọ̀sì wà kájẹ ká fi pawó yìí náà mọ́ọ̀mọ́ máa develop mọ́ọ̀sì náà ká lè pa àwọn olówó wá kán wọ́n dáwó ní mọ́ọ̀mù náà bá ní kò sí problem àbí àwọn bàbá àdínìwá náà tí wọ́n sọ ni bàbá àdínì ló dictate fún màmú àwọn ẹni mọ́ bẹ́ẹ̀ àwọn pé ẹ̀fà ẹ̀ka kan kánsà sọ̀láṣù ibà yìí tó ti yé yín ẹ̀kàn ẹ̀kàn àdì lẹ́kṣọ̀ mọ́ ẹ̀ẹ́dẹ̀tún ànáàsì lè kí ó lè tó bá ní stress but this this particular sọ̀láṣù ẹ̀mú kó o náà fi gádà àwọn èèyàn tó pọ̀ tó ìjọ wọ́n má jẹ́ ká kánsù ẹ̀ àfa náà bá ní lókè no problem ẹ̀ ká ká filẹ̀ àwọn nǹkan táwọn yẹn kan ṣe náà tí ò dá ah, ní àníṣe má ah. wọ́n á sọ fún wa ni pé asalaamu alaykum ṣé mi ni máa mú èmi mo ìmọ̀ kó ó lè tún báyìí tẹ́lẹ̀ kò pẹ́ lèmi náà ń ka àwọn kankan pa pé àní dídí aburú ju ṣìnà àtọ̀ tí mo mú lọ ni mo bá fi wá rí pé kí ni mò ń jókòó ṣe ní dídí à aláàṣẹ má o àwọn èèyàn bá ń bá àṣẹ tí wọ́n dáhùn èèyàn kan ti spáàkì yẹn bẹ́ẹ̀ náà kan ti máa dúró pé ìmọ̀mù tó bá pè ń tẹ́ sọ ni òun náà máa ṣe ṣé ká máa ṣe mọ́ ní kí ní ká máa ṣe ẹjá sọ ní kí ẹjá sọ ní hálùkọ̀ ẹjá káńsù ilé ìsáǹsì ẹwùjọ́ ta fi ń ṣe àwọn èèyàn ti ń kú sínú ẹ̀ ọlọ́wọ́n á bèèrè rẹ̀ èmi tí mo jó lórí lámọ́lẹ̀ fún wọn ẹnìkan bá kúnná bá ń sọ pé ìwọ ló ń bọ̀ wá bá wọn ṣe àdúrà fìdáhù níjọ́ mẹ́jọ àbílógójì ọjọ́ tábà ti ń sin ìyá wa tán léde tábà ti sin àwọn bàbá wa yìí tán lónìí èyí náà ni gbogbo ohun tó ní ṣe pẹ̀lú àkójọpọ̀ kò sí àkójọpọ̀ kan mọ́ lẹ́yìn ní o báwa ní àwọn aláì àwọn ọmọ àwọn ẹni owó lọ́wọ́ gan tí mi bá fi lè lọ àwọn àfáà àdúgbò náà pè àwọn ọkọ̀ máa àwọn ẹ̀jẹ̀ kan máa bá bẹ̀ jẹ́ ni yùnú àwọn àṣẹ tó máa rí nǹkan ṣe ń bẹ̀. Ah! kò sí tó fẹ́ ṣe ń bẹ̀ lílọ bẹ̀ tiẹ̀ náà yẹn gan lásán ẹ̀rí burúkú ni lórí àwọn èèyàn torí ẹ̀ ló fi dájú pé àwa kì í máa ń mánéèjì occasion occasion tí ọba ti bá sọ ọlọ́run mú mùsùlùmí kéde náà tóbi tó lọ́dọ̀ wa àjọṣepọ̀ àwa àti ẹ̀ á mánéèjì ẹ̀ ṣùgbọ́n tí ọba sọ ọlọ́run mú tóun bá ní káṣá wa ṣe àwọ̀ ní ṣé o ọ̀bọ̀ olówó tọ́lọ́run bá kí ọlọ́run fẹ́ ṣe mọ̀lídì à ní ṣé o àwọ̀ ní òun fẹ́ ṣe bẹ́ẹ̀ di ara tòun ẹ̀rọ ọlọ́run kan wà báyìí ọlọ́run bá kẹ́ wọn tààrà ọba pèmí lọ́dún náà pàwọn fẹ́ ṣe àdúrà fún ìyá àwọn àti bàbá wọn wọ́n ṣe ń tí láti lóyìnbó wọ́n ti wá pa àwọn ọ̀rẹ́ wọn tó wà nàìjíríà bí wọ́n ti plan àti organize ẹ̀rẹ́ pẹ̀tẹ́ ẹ̀rẹ́ ẹran pẹpẹ ẹran àwọn ọ̀rẹ́ wọn tán náà tọ́jọ wà lóhùn tán wá dé lásìkò gbà náà ah, mo bá ní ọ̀rọ̀ wà lórí ẹ̀ o ó ní ẹ̀ẹ́n ọ̀rọ̀ wà lórí ẹ̀ báwo ẹ̀ ajẹ́ká plan lórí tẹ́ sọ yẹn ah, wọ́n ní kí ló ṣẹlẹ̀ báwo la ṣe máa ríra ṣé kí n yọjú sí ní abẹ́fẹ́ yọjú wọ́n ní àwọn máa bá mi lé ọ̀dà àwa jókòó ọ̀hún náà làwọn ń gbà náà àwa jókòó sínú mọ́sálásí wọ́n ní bàbá wa ọlọ́run á túbọ̀ bọ̀ àlọ́ rẹ̀ ní ìṣàṣàdúrà fún wọn wọ́n ní wà láyé nínú ìṣẹ̀rẹ́ àsìlámù tẹ́ fẹ́ ṣe yìí mo ọ̀pẹ́ nífẹ̀ẹ́ mi náà lè fi sọ fún mi táwọn ọ̀rẹ́ yín bá dẹ̀ dé tábà dálẹ̀ àgbà owó tààrà àbíbẹ̀kọ́ àwọn ẹbí náà wá dé ní ṣùgbọ́n tá a fẹ́ ṣe bàbá tá à ń sọ yìí ṣì wà láyé o ọlọ́run tó bàbá gùn ọlẹ́ ní o bóyá kóró ni ò jẹ́ kí wọ́n tún ti dé sí nàìjíríà ṣe sọ̀rọ̀ láìpẹ́ yìí mo ní ìfẹ́ fẹ́ ṣe é ta kí n so tọ̀ ọ̀rọ̀ tọ́lọ́run fún yín ọ̀la ìkò tọ́ ah, kò tọ́kẹ̀ mo ní bẹ́ẹ̀ ni ta mo ní kéèdì mo wá ṣe àwọn analysis yẹn fún wọn ẹ ṣe máa máa ya àwọn ojú kan sọ́tọ̀ tẹ̀ fi rántí ìyá yín àti bàbá yín tẹ wá máa máa pa ẹran fún wọn pa àwọn ọ̀rẹ́ yín jọ fún wọn nígbà tí ìyá yín àti bàbá yín ran yín lọ léèwé wọn pa àwọn ọ̀pẹ bíjọ ọ̀pẹ arájọ nínú àwọn abẹ́ ìṣẹ̀lẹ̀ kan lórúkọ wọn ti sìn ẹ̀ nídìí àti pèrò jọ kò tún tá a wá ṣe ń bẹ kò tún tẹ̀ sórí rẹ̀ pẹ́ran fún owó owó tẹ ẹni tẹ fi náà yìí ẹ dáná tó bá yẹ pé kànga lápá yín ká tó bá yẹ pé bọ́ọ̀wù lápá yín ká ẹgbẹ́ sáwọn àdúgbò kan lórúkọ ọ̀yá yín àbí bàbá yín kọ́dà ẹ lè dákọ́ mọ́sálásí lórúkọ wọn ẹ lè kówó sí mọ́sálásí lórúkọ wọn kó wọ́n máa jẹ ọrẹ fáwọn òbí yìí ah, ah. ṣùgbọ́n káwa wá wá ká jókòó àdúrà káwa máa gbó lọ́wọ́ yín àwa máa gbówó yẹn kódà kẹ́ iná tẹ́ mílíọ̀n fún wa a máa ná ṣùgbọ́n àjẹjọ́ lórí ẹ̀ lálùkì àwọn ọlọ́dọ̀ ọlọ́run wàláhì bàbá yìí dẹ̀ gbọ́ wọ́n wá bí ẹ̀mí lẹ́bẹ̀ẹ́ kan lọ́dún náà wọ́n hàbí bá òsì ẹnu ọdún mọ́ bàbá yìí lẹ́bẹ̀ẹ́ táwọn fẹ́ bí ẹ̀mí ni pé wàláhì àwọn ẹbí àwọn ń bọ̀ láti Ìbàdàn àwọn ọ̀rẹ́ àwọn ń bọ̀ káàkiri àwọn wá ní pẹ̀ràn yẹn mọ́ àwọn ọ̀dẹ̀ ní ṣe kí nìyẹn ní ìnáwó ariwo mọ́ ṣùgbọ́n àwọn fẹ́ tẹ̀lé kí wá ṣe wá àti fáwọn fámìlì yẹn àtàwọn ọ̀rẹ́ àwọn yẹn kí wọ́n bá wọn ṣe wá àti fún wọn. gbogbo tí mo ṣàlàyé yìí àwọn òkú ọdún àwọn òtí ẹ̀rọ àwọn àfa ṣàlàyé ẹ̀ wọn rí. àwọn wá fẹ́ kí wọ́n bá wọn sọ kápá tó wà àti ìlàjẹ̀ ń bọ̀ wá ṣe títí tá ń bọ̀ wá ṣe dúpọ̀ àjọ àkàkàn. àfàbí wá sí òlò náà. lọ ní aláhùn àfàmì ọ̀ òṣèré òṣè dáre o àwa lọ bàbá òwa padà wá fẹ́ràn mọ́ alhaji wa agoro ọ̀n wá fẹ́ràn àwa jókòó àdúrà àwa jókòó wá awa à ń tu fún wọn à ń ka hadith anabi à ń ṣàlàyé rẹ̀ fún wọn gbogbo àwọn ẹbí tí àtàwọn wá wá ń àtẹ̀síbi nídìí ni wọ́n béèrè béèrè àwọn aṣàlàyé rẹ̀ fún wọn kókó ṣìyẹ kó rèé rè é. a tún wá tẹ ìwé àwọn àdúrà bọ́ṣe máa ń ṣàdúrà fókù nínú Islam àwọn àdúrà bọ́ṣe ń ṣàdúrà fókù nínú Islam a tún tẹ a tún wá ha fún wọn a wá fi hàn wọn bá ṣe ń ṣàdúrà fókù rè fúnra ara ni kẹ́ máa ṣe ẹni gbé kọ́ńtrátà àdúrà fókù fún àwọn àfáàmà báyìí la fi ń ṣe àtúnwá ha ha fún gbogbo àwọn tó wà ń jókòó àwa ṣe wá sí fún wọn bàbá dìde ibẹ̀ làbá ń bọ̀ ní wàláhì ọdún náà ni bàbá yìí ò ti ṣe ìṣàn ti ṣe kí ní ìmá bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. kódà ní tó bí ìjókòó yẹn náà kọjá pé wọ́n ti pariwo ẹ̀ wọ́n ti pa àwọn ọ̀rẹ́ wọ́n ti pa àwọn èèyàn àwọn wá fẹ́ kí wọ́n kàn déédéé kí wọ́n dẹ̀rù jókòó àwọn òní lè dá àlàyé ṣe fún wọn àwọn òní lè dá kíní yẹn ṣàlàyé fún wọn ṣùgbọ́n tí wọ́n bá rí àtọ́ bá ń gbọ́ látẹnu àfà olówó tààfà bá dúró tó jẹ́ kójú kólówó ló ń kàn tó lò rẹ̀ àbíyámọ̀ rẹ̀ ò ní sunwọ̀n. ànábì musa wu àwọn ẹni wàhálà tó ṣe lórí wọn ó ṣe pọ̀ tó ó dẹ̀rí pé pẹ̀lú ẹ̀ náà àwọn tí ò gbọ́ ò tí ì gbọ́ yìí náà àwọn tó gbọ́ ti gbọ́ bẹ́yìn náà wà bẹ́yìn náà lẹ́kọ̀ọ́ omi ìlú àṣekí. ànábì musa ní sọkún yà láàrin ìmọ̀ àtàwọn kòkì. bẹ́yìn náà lẹ́kọ̀ọ́ omi ìlú àṣekí. àwọn dáná aláìgbọràn yìí ọlọ́run yèmí àti wọn yàmíyà wọn tí abanilórúkọ jẹ́ ni wọ́n olùdọ̀tí ni wọ́n ẹ̀yin sáré kó dáa fún wa wọ́n sáré kórúkọ yín bàjẹ́ ẹni àwọn abẹ́rẹ́ ọ̀kọ́ lọ ń jà yá àti wọn pẹ̀lú lálàáfíà gẹ̀lẹ̀ ní fọkànbalẹ̀ kó má jẹ́ ẹjọ́ lè ní ẹjọ́ lọ́la ìdọ̀tí lọ ní ìdọ̀tí mi náà máa lẹ́mọ̀ ẹ̀ ọmọ kéwu lágbájá ló fà tó fi jẹ́ pé àfáà súnà àbí kó máa kọjú abẹ́kò ẹni tó bá fẹ́ bá ẹṣẹ́ ájú ẹni tí ò ní lè ṣe tóun ń nẹ́bọ lẹ́rù á tẹ̀sẹ̀ márìn kò ní lè ju aya ìwọ́ wá ní fọkànbalẹ̀ ṣùgbọ́n kí ẹ máa fọwọ́ pa lórí fọwọ́ pa lórí ẹlòmí adé wà ń sàká ní ìrẹ́ àmà tatẹ́tẹ́ ẹlòmí wà ń ní ìrẹ́ àmà yàwúyàwú ẹlòmí wà ń ní ìrẹ́ àmà jálè limi a máa ṣe limi a máa mutí ajagun ṣẹfá re rẹ lọ́dẹ̀ wa wà ṣùgbọ́n wọ́n wa, wà sílẹ̀ bẹ̀ fún ló fà tó jẹ́ pé dandan ní kéèyàn máa sọ o. ànábì Musa na fi sọ níbi pé ńgbàtà sọ bá fi kò ń ṣètọ́jú ìyàwó kò ń ṣe ká àwọn ọmọkùnrin sanwó iléèwé a máa ń parí gbólóhùn sọ̀rọ̀ bá délẹ̀ o ilé yóò tọ́ ilé yóò dá ìyàwó tó náà bá fẹ́ yẹ hànà máa fi ẹ̀hànà tiẹ̀ máa fi dọ̀tí àwọn tó kù bí tiẹ̀ táwọn sí lọ́hùn táwọn yẹ hànà lọ́ndà ọkọ̀ báyìí kọ́ nìyẹn ṣe ń ṣe tálẹ́ pẹ̀lú ìjọ náà ní ìrìtàná pátá abe esi hùn pé bá ní kí n sọ̀rọ̀ sí òmùlẹ̀ agbájá lóyún lè má wàá kírun mọ́ lè má wàá sálẹ́kọ̀ mọ́ etí bá ní kí n sọ̀rọ̀ sáàbù nìkan ẹ torí rẹ̀ kí náà má wàá mọ́ èèyàn mi lè lu máa wá gbé rárá o sódódó ọ̀rọ̀ fún nínú kó dúró kó máa lò àwọn tá a dúró ti tààrà àjọ ń ṣe tó yẹ pàkó báyìí ni wọ́n fẹ́ ṣe fún wa yìí kí ni àkókò sọ pé kọ́lọ̀ ń yà wọ́n. ọ̀bẹ̀nà lẹ́kọ̀ọ́ omi ń fa àṣekí. ó ti ń tà sọ yìí kí ni tó mú mu lẹ́ẹ̀ni ànábì Musa kí ló kàn gbọ̀ngbọ̀n kí ló wù kí ló wà lẹ́ẹ̀ni rẹ̀ jù torí kí ló ṣe ń ṣe wá àti torí kí ló ṣe ń dààmú torí ọ̀run ni àlìkíyàmọ̀ ló ń sáré rẹ̀ ayé àwọn arábíyẹ kọ́ ló ń ju ọ̀run wọn ló ń bá wọn ju fún ànábì Ọlọ́run ṣe rí ire gbogbo wọn kí náà sọ fáwọn èèyàn wọn ní kí wọ́n sin àwọn kí ni wọ́n sọ wọ́n sọ ànábì náà gbogbo ànábì ọlọ́run ó tán sọ fáwọn. ọ̀dọ̀rù sẹ́yìn náà إني أخاف عليكم عذاب يوم عظيم ẹgbẹ́ anábì náà ẹ̀rí alẹ́ ìsọ́lọ́tọ̀ ọ̀sára ẹ̀rí pé tó kàn pọ̀pọ̀ ló sọ fáwọn èèyàn rẹ̀ ọkọ̀ láyà kan ó ní ẹ̀yẹ̀ èèyàn mi ògùdó lọ́ọ̀ ẹ máa sin ọlọ́run ọba. Àlàkùn mi ní ìlànà ìgbà irú. Wọ́n ní kò sọ́lọ́ ọba mi fún yín mọ́ lẹ́yìn ọlọ́run. Ìdí àbámu ẹlẹ́yìn kó mú àdá àbáyá omi ìrìn. Wọ́n ní tí mò ń bẹ̀rù fún yín tí mi fẹ́ kó ṣe yín náà ní ìyà ọjọ́ tó lágbára yẹn ni o ìfẹ́kẹ̀ jìyà lálẹ́kẹ̀ yá mọ̀ ní o. ọlẹ́lẹ́lẹ́ omi ń kọ́ omi ní. àwọn kan náà tí wọ́n tẹ̀lé anábìlú àwọn kan náà ọmọlẹ́yìn rẹ̀ ẹgbọ́n táwọn sọ. iná lánàá kàfi tọ́lá lè mọ̀ bí. àwọn ní àárí ẹ kọjá pé inú àlù ló wà gbogbo tó ń sọ ìwé àlò owó àlò wà òkè. lánàá kàfi tọ́lá lè mọ̀ bí. alábi wọn ń eré káyé wọn máa bàjẹ́ kọ́rùn wọn já àwọn tó ń sọ̀rọ̀ sí wọ́n ní túbọ̀ ń pè ní tí kẹ́ máa sin lọ́wọ́. ọ̀la ya kọ́ sílé ìsáàbì ìtọ́lá aládùn wà láti ní ọ̀sùn olómìnira bílẹ̀ wàhálà ni. ya pè wọ́n ní kankan kò sọ pé èyí tẹ́ ẹ ti nù yìí. Mọ̀ọ́lá ya kọ́ o. Ó ní mo pè ìjọ mi yìí. Lẹ́sà bí ìdọ̀làlà. Èmi ìsọnù. Wálá kì í mú yìí. Ó ní òyìn mi yá rere. Lẹ́sà bí ìdọ̀làlà. Kò sí tó ṣe ní òótọ́ ọ̀rọ̀ ni. Wálá kì í ní ọ̀ṣọ́ lọ́mọ wà bí ilé ọ̀lẹ́mí. Ó ti fẹ́rẹ̀ ní tí mò ń bá ń sọ̀rọ̀ yìí. Òjíṣẹ́ ni mo jẹ́ látọ̀dọ̀ Ọlọ́run tó ta gbogbo ayé. Ò bá lè gògùn mírísà láti rántí. ndị tí mò ń sọ fún yín, mẹ́sẹ̀jì tí mò ń tilé fà fún yín, mẹ́sẹ̀jì kan ni tó wá látọ̀dọ̀ Ọlọ́run ọba. À ń kọ́nú lákọ̀ọ́mù wa àlàmú mi nà ńlá yìí máa lẹ́lẹ̀ fún yín o, ìjókòó lọ́lọ́run bá béèrè o ìfara yílẹ̀ kọ́ lọ́lọ́run bá béèrè o ìforíkanlẹ̀ fọ́lọ́run ìṣàlùwàlá ìkírun ìgbàwẹ́ ní oṣù Ramadan ìwà ní mọ́tótó ìpòfin ọlọ́run bá má ń tó bèèrè rẹ̀ o. wà á lámú mi náà lọ́ọ̀lì máa látàlámọ́. ó pọ̀ nínú tọ́lọ́run bá fi mọ̀ mí sẹ́yìn ọmọ ló fi ní kèmí máa ṣàlàyé fún mi. àwa máa ń ja àkóńdíkìrò mi wà fi kọ́ mọ́ alárajùlẹ̀ nìkan àwọn ẹni yóò máa sí bọ̀. àwọn àjẹbẹ tán. àwọn ni wọ́n bá ń sọ fún ra wọn ike sẹ́yìn náà fi máa délé lóhùn ni. ajá kan bí kìrọ mi wá sí kan. ẹnìkan dé wá ń kọ́ lọ́wọ́ ń pè nìkan lọ́lọ́wọ́n bá fún yín. alábì musa alábì náà sọ ọmọ pé ṣé ẹ máa dá mi lóhùn pẹ̀lú tí mo ní ọlọ́wọ́n bá sọ yìí. àwọn kan wá ń gbọ́ sẹ́yìn àwọn náà sọ pé ẹ àwọn ni ẹ̀ṣẹ́ ẹ̀ dáhùn sọ́lọ́wọ́n ọba ní kí n sọ fún yín àtọ̀dọ́ lèmi ti mọ́rọ̀ yìí wá. منكم لينذركم ولتتقوا ولعلكم ترحمون. ó máa fi èèfù yìí kẹ dáhùn kẹ gbọ́ kẹ gbọ́ kẹ gbà báyìí. àgàzàbù. kẹ tètè tẹ̀lé mi. àgàzàbù. pẹ̀lú gbogbo sáré mi ní òun sọ yìí. fàgàzàbù. àwọn ẹ̀yà yóò máa gbọ́. Fakadabuhu wọ́n ní rọ́lù ń pa. Fakadabuhu wọ́n ní get out. Fàǹdé ináwó àlàdí na máa ó fìlfìlkì wá kírọ́ mọ́nà lẹ́ni na kàdàbò bí ayà àti náà. Ọlọ́run ni àwọn àlá. Wọ́lẹ́bí na máa ó fìlfìlkì. Allah nábì Nuhu àtàwọn tí wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ pẹ̀lú rẹ̀ fìlfìlkì nínú ọkọ̀ ojú omi ẹlẹ́ta ní kó ṣe kó kọ́ àwọn èèyàn rẹ̀ sí. ọmọ àwọn àbànà bí náà òjì ẹ̀yẹ nígbà tó ń ṣọkọ̀ ojú omi <laughs> wọ́n ni oríṣiríṣi ó ti fẹ́ máa ta ọkọ̀ ojú omi. <laughs> ee ànàkọ̀ ṣá ọjà ó ti fẹ́ fà náà bí ọlọ́run tó tún ṣọkọ̀ ojú omi. wọ́n á fi ń ṣẹ̀fẹ̀ wọ́n á mú ṣeré. ànábì náà òjì à ń ṣọkọ̀ ojú omi lọ láṣẹ ọlọ́run àbàlẹ̀. wọ́n ní ó ni ẹgbọ́ ẹgbà ọlọ́run ẹni tó bá ti gbọ́ tó ṣe tọ́lọ́run ẹkùn bí máa ń bọ̀ tó bá dé bíta máa ọkọ̀jú omi tọ́lọ́run ọba ni olóma léfò olóma máa gbé ogbó wa lọ àwọn tó kù àwa tẹ̀rì sínú omi gbogbo nǹkan wá dánù sínú omi gbogbo dúkìá wa wọlẹ̀ ọkọ̀jú omi nìkan ṣoṣo ọlọ́run máa wà lórí tó ń gbọ́ rẹ̀ ọkọ̀ ojú omi kọ̀. wọ́n yẹ sinú rí fúlkà wá kú lánà máa rọ aléyìí màlà ọ̀nìmí kọ́ òmìnirí sáfìrò mi ni ó kọ́ láyé dẹ́sẹ̀kọ́rò mi náà fàyín náà dẹ́sẹ̀kọ́rò mi kún kàmá dẹ́sẹ̀kọ́rò. Wàtánà bèbè wa náà bẹ̀rẹ̀ sí ṣe ọkọ̀ ojú omi. Máa rọ aléyìí màlà ọ̀nìmí. Àwọn ènìyàn máa kọjá lẹ́gbẹ̀ẹ́ ọkọ̀ ojú omi

àwọn kan wà fẹ́ pé ayé wọn ti bàjẹ́ ọ̀run wọn ò dáa má wọ́n wá pèpè sẹ́nu àwọn ọmọ wọn táwọn ọmọ wọn bá ti wá rẹ́lẹ̀ ha ní kọ́ máa kọ̀ ẹ́lẹ́ ha lójijì òjìjú kàlàbà ẹ̀ẹ́n ó dáa ẹjá máa wò àwọn àti ní máa wò ìtẹ́síkọ́rù mi ni náà.

wọ́n wá bú ẹ̀lọ lómi ẹ̀mú yẹn ló wá mú ló wá dì sọ́rẹ́jì rẹ̀ láti ṣe tọ́lọ́run jọ bú ẹ̀ ọgbù ànábì ọlọ́run àtàwọn tó tẹ̀lé wọn kí tẹ́ bá ń bú wa tẹ́ ń pè wá ní kò ń ṣòkú kò ń ṣòkú àwọn ẹlẹ́sìn kókókó wọ́n ti bá yèrè mẹ́sìn. tẹ̀síkọ́rù mi á. fi wá sí ẹ̀rẹ́ lónìí táwọn ọmọ táwa ń ṣe. fa iná tẹ̀síkọ́rù mi kàn kà máa tẹ̀síkọ́rù máa wọ́n rẹ̀ ní gbọ̀rọ̀ lé ní ẹ̀ṣà máa ti yẹ̀yẹ́ yìí lọ. Àwọn náà ń bọ̀ wá fi ti yẹ̀yẹ́ lọ. Bàtà òpàtà lẹ́mú nà máa ń yá sí ìyàtàbọ̀ ìyọ̀kọ̀ sí. Àwọn náà ń bọ̀ wá fi ti yẹ̀yẹ́ lọ́la. Ṣé ẹ gbogbo ìtẹ̀yìn sí lọ́wọ́lọ́wọ́ yìí? Sá ń pé kì í ṣọ̀nà ìranù ni tẹ́yìn kọ́ mú títa tẹ́yìn fi tọ́lọ́wọ́n bá fúnpọ̀ ìpàṣírí rẹ̀ tẹ́yìn kó dà síta. iná gbogbo rẹ̀ tó tẹnu kọlẹ̀ á fún ilé ọdún díẹ̀ sí dẹnu kọlẹ̀. a ah, tó dẹnu kọlẹ̀. àìlá. wọ́n á tó dàgbàdì. láti kọ́rù mi kan. gbogbo ń gbogbo ń sára àwọn bá ní káwọn mójútó táwọn mójútó. sẹ́yìn wò wá gẹ́gẹ́ bí ìgbà táwọn ò já bí ìgbà táwọn lajú àwọn ilé yóò dájú àwọn ilé yóò ah, ọkọ̀ tí ẹ lọ ń forú múra wọn ọkọ̀ tí ẹ fi ìyá jẹra wọn tún àwọn òtútù eléyìí àwọn òtútù tọ̀ ń mú haram lọ́dọ̀ tí haram àwọn àfa haram haram haram haram. Àmọ́ àmú ìṣeré lọ́la ó gbèdí ẹ̀. Fàyínà lẹ́sọ̀rọ̀ ní ìkùn kà máa tẹ́sọ̀rọ̀ ọlọ́ni ẹ̀sìn bọ̀ wá ń bọ̀ sọ fún ọwọ́ nóhùn sọ fún ọpọ́ ṣe bọ̀ wá mọ̀. sàǹfà tààlà kúùn. ó yẹ wọ́n pé ní kọ́lọ̀ rọ wọn. máa ń ya tí àdàbò yòókù sí. à ń bọ̀ wá wo ta ni ẹni tí yàtí ń dojú ti ní ṣe ń bọ̀ wá jẹ́ náà. wàyẹ ìlú alẹ́ yàrá bọ̀bọ̀n mọ̀ pé. tàbí ẹni tí ìyà tí kì í ṣí kúrò lọ́dọ̀ ẹni ìyà tí máa ń takú ti ní nìyá náà ń bọ̀ wá jẹ́. àyílà àti àkọ́hùn mọ̀húdà. tànàbí ní hù lélẹ̀ yìí ẹ tó wọ tànàbí hù tù. àyílà àti àkọ́hùn mọ̀húdà. ẹ wo ti àwọn ìjọ hádì. Ànábì sọ́lá àwọn arán sí wọn. Ọlá ya kọ́ mi ibùdó lọ àmàlà kún mi nílà ẹnìgbẹ́ yóò àbàlá àtàtàkùn. Gbogbo àwọn ànábì ọlọ́run sọ́lá ọ̀rọ̀ sáyé pátá kọ́kọ́ ṣe ní gbogbo wọn sọ fáwọn èèyàn wọn. ọ̀lẹ́ ọ̀hún. wọ́n sá alábì náà sọ ẹ̀ gẹ́lẹ́ ni alábì yìí náà tún sọ yìí. ọ̀lẹ́ yà kọ́. wọ́n ní mo sọ èèyàn mi. òrùbùtò lọ. ó ní ẹ máa sin ọlọ́run ọba o. màálà kò mí ní ìlànà ìgbẹ́ ìrògbò. ó ní kò tún sẹ́dọ̀ mí ìfún ẹ̀ lẹ́yìn ìgbẹ́ ẹ̀gbọ̀nrán nù wọn ẹ̀gbọ́n tí wọ́n ń ta lóhùn. Inna lanaraka fi safati wa inna lanazunnuka minal kadhibin. Wọ́n ní inna lanaraka fi safaha. Inna lanaraka fi safaha. Bá a ṣe ń wẹ̀ ó dàkú ògùn ọ̀pá pàápàá. Lanaraka fi safaha. Ojú èèyàn máa rí tó ojú àwọn anábẹ́ ọlọ́run bá rí o kò sí tí ìyá lè kèrí lè ní tó lè bí mi nínú wọ́n pa anábẹ́ ọlọ́run ní tó jù bẹ́ẹ̀ lọ wọ́n dẹ̀ ń sọ fún pé iná lánàá ọ̀rá kàfí lánàá ọ̀rá kàfí ṣàfáhà àwọn tó fàáhù aṣáàtọ̀ wọ́n ní bá ṣe ń wẹ̀ yóò dàbí ìgbàjẹ́ pé òponú lánàá ọ̀rá kàfí ṣàfáhà lánàá kàfí Ọ wọ́n ní ọ̀tẹ̀ ní ọ̀tẹ̀. lànàrà fi ìṣàfáhá. wọ́n ní akọ̀dà ní ẹ. lànàrà fi ìṣàfáhá. wọ́n ló kò nínú àná bí ọlọ́run. náà lánà ń gba fóònù rọ ìwọ́n sọ pọ́lọ̀ nǹkan ọṣù lónìí ayé àtọ̀run gbogbo àwọn òṣìṣẹ́ táwọn sì ń náà kọ́ kí n sọ lọ́run mọ́. Ànàdọ́lọ́gá mínárì káàdì bí iná kọ́ọ̀lá yà kọ́ o. Sábà pé táwọn náà ń sọ iná bí irọ́ ni ló jẹ́ ní tí kì í ṣe olùgbàgbọ́ òdodo. Wọ́n ṣe pariwo káàkiri gbogbo ayé lónìí pé ayé sàrán bèyí sámá, ayé sígbámá, ayé sòkòdòmá, ayé pẹ̀lú kan dájú mọ́ mímọ́ yìí níyà ní bàbá sí. Ní àgọ́wọ̀ ọ̀gọ̀ọ̀rẹ́ lórí tó ń gbọ́ ṣe ń gbọ́ tó iná kò jí ìgbàṣẹ́ lọ́rin ó mú ni àwọn tàná náà yín mú tàná bẹ̀rẹ̀ lọ́wọ́ tó ọlọ́dẹ̀ wọ́n ní àwọn rí ẹ pé òkúrọ́ ní ẹ̀ o. kọ́lá yàgbọ́ onílé ìsàmì ìsàfàtún alákìní ọ̀ṣọ́ lọ́mú ẹ̀rọ àbílẹ̀ àlàní. Sọ̀fíà náà ní rí pé àwọn ànábì máa ní sùúrù o. Ọ̀la yà kọ́ o. Ẹtú kọ́ni tí ànábì sọ. Ọ̀la yà Ẹyẹ yan Lẹ́yìn bí ìsàbá. Mi kì í Lẹ́yìn bí ìsàbá. Tó bá jẹ́ yìí ńkọ́. Lẹ́yìn bí ìsàbá. Ó tún ní mi kì í Lẹ́yìn bí ìsàbá. Mi ń òfun Ìsòkè máyà tí mò ń játọ́ sí. Léṣà bí ìsàfáhà. pé mo gọ mi irin dí? Wàlá kí ni Rasúlù mi mọ̀ sí ilé alábí? Ó ní ẹ kí n introduce ara mi sí òṣìṣẹ́ ni mí tí mo wá tọ́lọ̀ bá rán mi ọba tó dá gbogbo ayé òun rán mi sí yìí. ubalẹ̀ gògùn rìsàlà rántí. Òun tó dẹ̀ ní kí wá ṣe ni pé mo fẹ́ jíṣẹ́ rẹ̀ fún yín ni. Àánà làkàn nà sí òní àní. Ẹ wò iṣẹ́ rí bẹ́ẹ̀ ṣe ń wò mí. Èmi kàn jẹ́ tó wá ṣèṣì sí fún yín kí n kàn wá sọ fún yín pé lè ló délé ni ò já. Nà àmì yìí oníwàásù ni ní oníṣìtì ni mí. wàhálà àkàn náà sí òní àmì. Àwọn ajíbi tún máa ń dà àkómúdíkìrú mi wà sí kò mọ̀ aláàrọ̀jù lè ní kọ́ọ̀mùlẹ̀ yóò ń dira kọ́ọ̀mù. Ṣé máa gbà kílẹ̀ rí sí tí mò ń sọ yìí? òdodo ọ̀rọ̀ ni mo mú wá fún yìí sọ̀rọ̀ tèmi lẹ́bẹ̀ tẹ̀lé tọ́lọ́wọ́n bá ní kí n sọ fún yín àbí ń táwọn èèyàn ṣe láyé náà lẹ́nu ọ̀ṣẹ́ ìṣe lọ. opportunity lè lè jẹ fún yìí. wọn lè kúrú ibi jẹ́ alákòmọ̀kọ́lá fáá ní bàjẹ́ kọ́ mi nù wọn. ó tún sọ fún wọn pé ẹ má gbàgbé o. ìbìjà ńlá kan mọ̀kàn la bá a. ẹ̀yin lọ́lọ́run tún filẹ̀ sáyé lónìí o tó fi róye o. báyìí mọ̀ omi nù. lẹ́yìn táwọn ọjọ́ anábìnrin ó ti lọ táwọn náà gbọ́ràn tọ́lọ́ ń pa wọ́n lẹ́nu sọ fún wọn yẹn o. ẹ̀yin ẹ̀yin ló gbà lọ́wọ́lọ́wọ́ báyìí. bí bá ti kọ́ mi nù. ẹ má gbàgbé ìtàn زادكم في الخلق بسطا ọlọ́run wa mọ ọmọ ṣàánú ẹ̀yin ó tún gbà yín láàyè lórí ilẹ̀. fàlùkùrù àlàláhìláàlàkùn tó fúnlẹ̀ fún. ó wá jẹ́ kẹ́ máa jẹ́ kẹ́ máa mú kẹ́ máa ṣe yọ̀tọ̀ mi. ìlọ́kọ́lẹ́kẹ́ bá gbọ́. ẹ wá ń rí ẹ̀kẹ́ yọkù ẹ̀ ń gbádùn lórí ilẹ̀ ọlọ́run. wàdà àdàkùn fìlkọ́lì kì bá. ọmọ ń dun ni ẹ̀rí gómìnà kan bí ọdún mélòó sẹ́yìn ó kálára kó òun ṣe títì òun ṣe náà ó wá ń fi títì àti iná tó ṣe wá fi ń gègùn láwùyọ lórí ìwọ tó bá tó mú omi mi oṣù mi tó mú mi mi tó rìn lórí títì mi tó ṣẹ́ gírílẹ̀ kan tó tẹ́nà mi tó wá dìbò fún mi gbogbo tí mo ṣe ló máa pa ẹ lórí àwọn ẹ̀wá ni wa ṣìṣe ṣìṣe lélẹ̀ yìí o ṣówó ẹ̀ ló fi ṣe ni owó wa ni ọba wa ṣe ni kò níye tí wọn náà ti fún bẹ́ẹ̀ ni olúwa kó bá gómìnà náà lọ́dún náà àkún ní dárúkọ gbogbo ẹni tó náà bá mọ̀tàn kó padà. ọ̀sádà kún fìlìkọ́ ìdìbò sọ. èèyàn máa rán yàn létí ṣùgbọ́n ànágbé ọlọ́run bá rán eléyìí létí ìrègùn ńlá lé wọn lórí ìrègùn ìrègùn tọ́lọ́run bá tó sìn lórí ẹ̀dá ṣùgbọ́n tí wọ́n gbé tẹ̀dá bá sìn ìrègùn lórí ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ ó lè kàbùkù eléyẹ bẹ́ẹ̀ sì règún lórí àwọn ẹ̀dẹ́ ẹgbẹ́ rẹ̀ tí wọ́n ṣe gómìnà lé wọn lórí ọdá àìní ẹ̀ ògbá ṣùgbọ́n eléyìí ànábì ọlọ́run ni wọ́n lè sì règún lè fún iṣẹ́ ọlọ́run sì règún lórí àwọn èèyàn tí ẹ gbàgbé tọ́lọ̀ bá ṣe fún wọn. fàdíkùrú àlá àlọ́hìn láìláàbọ̀ tó fìlẹ̀ ṣe. ó ní ẹran àwọn ìkẹ́ ọlọ́run òun kẹba lè ṣorí rí o. ọ̀lú ẹ̀gbọ́n tí wọ́n sọ ni. àjìṣàná lè náà bùdá lọ àwọn àhàdà ooo. wọ́n ní àjìṣàná lè náà àbúdà lọ àwọn àhàdà ṣé ohun tó ń sọ fún wa ni pé ká máa sin ọlọ́run kan ṣoṣo. wàhálà lọ́rọ́ máa ká àdáyà ìbùdó àbá ọ̀nà. káwá sí sáà bàbá wa ń sìn ká fílẹ̀ ká má sìn wọn mọ́. ṣé ohun tó ń sọ nìyẹn. bàtínà bí máa tẹ ìdùnnà ìrìnkìn tàbínà sọ́ọ̀dì ni. wọ́n ní tó wá jẹun tó ń sọ nìyẹn. kíkọ́ nìkan ni ká máa sìn ìrun ni ká dẹ̀ máa kí ká máa ṣàlùwàlá ká máa dẹ̀ tó pé kan ṣoṣo lọ ọlọ́run òun ló láyé o ṣebí tó ń sọ ni wọ́n ń béèrè lọ́wọ́ ẹ̀ ni o wọ́n ní tó bá jẹun tó tó bá jẹun tó ẹ̀ fẹ́ nìyẹn fàtínà bí máa tẹ̀ ẹ́ dùnà sọ́rí ìyá ọlọ́run tó ló ń bọ̀ yẹn yúrù tó ṣẹlẹ̀ sáwọn ànábìnú àwọn ọjọ́ ànábìnú yẹn ẹ̀ fàtínà jẹ́ kó máa bọ̀ àárítì. igun dánilá pàdé ṣe é. wọ́n ní bá tó tó ló bá ń sọ tó bá jẹ́ lára àwọn olóòótọ́ ni abẹ́ rí àwọn. kọ́lá kọ́dé wá kọ́ ikú mi ń mọ́tì kò mú ìdè tó arábìnrin yìí wá ń sọ fún wa pé. ọdẹ wa kọ́ ẹ̀lẹ́ ikọ̀ nígbà bìkan. ó ní ẹtì tọ́nà wá ìyá ọlọ́run. ní jísọ̀ wà lọ́dọ̀ ẹ wá ìbínú ọlọ́run ẹ̀dẹ̀ sí rí i. àdúrà àdìlú náà ní ìfì. ẹ̀yìn ìta ìmí níyàn. àtùmá ìsàlẹ̀ ìtumúhà àwọn tó wà bá òkun ń jà mí ní ẹ̀mí ní ká ẹ̀sìn ọlọ́run tó dá ayé àtọ̀run. àtúnjáde lù nàní. ẹ̀yin ní nǹkan kan nínú tọ́lọ̀ ń dá ilẹ̀ ìfẹ́ máa sùn. àtúnjáde lù nàní. ẹ wá ń jà níyàn lórí ìṣèlú sọ. ìyàtìmá ìṣẹ́fẹ́ ìdúmọ̀ ha àtún wá bá ọkọ̀ máa ná sálà lọ́rùn ní hábí ìṣúlẹ̀ pa. lórí àwọn tó jẹ́ pé ìlẹ̀ lórúkọ fúnra rẹ̀ ẹ̀yin lẹ́sàn án lórúkọ. a ń tún mọ àbá òkun. bàbá yìí tí wọ́n lọ. mọ́nà sálà wọ òbí àmì ìṣòlè tọ́ni. kò sẹ́ẹ̀rì kan ọlọ́tọ̀dọ̀ ọlọ́run tó ní ìmọ̀ nǹkan yín lórúkọ tẹ̀bí ń sìn wọ́n wọn lórúkọ lábí ń sọ fún àwọn pé ìsìláàmù nìkan lẹ̀ tuntun lórúkọ lórí ilẹ̀ látọ̀dọ̀ ọlọ́run. gbogbo nǹkan tí wọ́n ń pè lẹ́sìn kò sí nínú tí wọ́n àmì yìí gbé dání àwọn ànábì ọlọ́run gbogbo ọ̀tá ọ̀yá wá ń pẹ̀lẹ́ sí lónìí tí wọ́n ń jọ wá rọ́ gìrìgìrì lọ́bẹ̀ olórúkọ nínú yóò fi kan. àná sọ́lá rọ òbí àmì ìzúlítọ́. kò lẹ́rìí ó wà tó sílẹ̀. fàǹtẹ́sírù ìní máa kàn mìíràn límọ̀ tẹ̀rìrì. kódà gbogbo oríṣiríṣi àwọn oríkèé tí wọ́n náà fi ń ṣèjọsìn gbogbo ọ̀tá pè níjọsìn látòkèdè làwọ̀ àríkèrè lásán ni. eré ni. kò sí a kankan nínú ànábì ọlọ́run tó yẹ pé ń tó ń fi sí láwọn rèé kò sí gbogbo wọn tí wọ́n wá ṣe nípa wá fórí wọn kan lẹ̀ fọ́lọ́run Sàmúdì. Afọ́hùn sọ́ọ̀lì ha. Ẹ wà wọn ọjọ́ Sàmúdì àwọn Sàmúdá wá bá bàbá ṣe ń pè wọ́n. Afọ́hùn sọ́ọ̀lì ha. Alábì sọ́ọ̀lì òlọ́lá ara sáwọn. Bọ́ọ̀lá yà kọ́. Ẹgbọ́n tó náà sọ fún àtọ́. Ibùdó lọ àmàlàkọ́ mi ní ìlànà nígbà ìròhó. Kò sọ pé wà síyàwó wọ́n ní ṣéèkù ẹ̀ ṣe fi ní ẹ̀yìn tí wọ́n ẹ̀yìdá ẹ̀ṣẹ́yà rẹ̀ ń já sí ṣẹ́yìdá ẹ wá ń sin ẹ̀yìn wá kọ́ ẹbí ti sí náà ìkan tó náà súnmọ́ ìyàwó rẹ̀ tí ò rẹ̀ wá sí Eh, àwọn èèyàn sì gan ni ah, ah, ah. ẹ wá gbọ́n táwọn anábì ọlọ́run bá ń sọ wọn pẹ́ra wọn ní ìsìnkú. sábùtà àkọ́hún sọ́ọ̀lẹ̀ ha. anábì sọ́ọ̀lẹ̀ hù sọ́lọ́ ara sí àwọn tó sọ fáwọn èèyàn. wọ́n ní mo pẹ́ èèyàn mi yìí mi níláàyè ní báyìírò. ó ní kò sọ́lọ́run ọba mi fún ilẹ́yìn ọlọ́run ọba o. ọ̀dẹ̀já àti kan àyínàtọ̀ mi rọ̀bì kan. àrídájú ọ̀rọ̀ tó kílẹ̀ tí ò rújú ó ti wá bá yín látọ̀dọ̀ ọlọ́run tẹ́ náà sí ilé. àrídì ìnàkọ́jọ́ wọ́ọ̀nì làkúnmọ́ ayá. àwọn ọlọ́run àwọn fẹ́ kàánú bí ọlọ́run bá fún àwọn ẹlẹ́rìí. Ẹ̀ka tiẹ̀ rí àmì kan sábà máa mọ ọlọ́run. wọ́n ah. ní nǹkan nkọpọ, lọ́dọ̀ ọlọ́run èwo rí tẹ́ẹ̀rí èwo lẹ ọ tí ò dé ẹ̀wọ́n ni mo wà wọ́n ní ó da ràkúnmí yẹ ṣe ràkúnmí ah, ràkúnmí ni ẹ̀wọ́n kí ló wá ṣẹlẹ̀. Nàkọ́túnlọ́ ìlàkùn máa yà. Ó ní àmì ọlọ́run ọba ńlá ni. Fàdàrú àtà kùlùfì àrùn ìlà. Ó wá ní ilẹ̀ ẹjọ́ máa jẹ kó máa mú lórí ilẹ̀ ọlọ́run. Ẹ má dára mú. Wàlá ta máa sùn àdìsú ìrìn fàyà kúndà kan màdàbọ̀n alẹ́. ó ní ẹ máa fi jùtá kan rà kún mí yìí o ẹ ṣàfihàn ẹ máa wò ó yẹ kó máa gbádùn lórí ilẹ̀ o kẹ́hìn náà máa ṣe dín o. fàyà kúndà kan màdàbọ̀n alẹ́. torí tẹ́ bá fi lè fara ní rà kún mí ìyá ńlá jẹ yín o àdáwò ní rà kún mí ìjọ fún yín báyìí. wàtúrú. ṣé bẹ́ẹ̀ ni ẹ fẹ́ rí àmì àmì ńlá látọ̀dọ̀ ọlọ́run ẹ wá gbàrà kún mi. ọlá àdàmà sóhà ní sùn. ẹjọ kí ni ṣẹ̀rà kún mi ẹ̀ṣẹ̀ bí kò máa rìn káàná máa rìn ni tó bá jẹ́ ibi tọ́rọ̀ parí sí yẹn kò ní ní wàhálà. ṣùgbọ́n àmì tí àkúnmí jẹ́ ni pé omi tí wọ́n mú láàárín ìlú omi kan ṣoṣo ni. omi yìí ṣe tóbi tó àwọn aráàlú àwọn amúnjọ kan oníkàlùkù wa kan wọn agbèlọ nípa àwọn abẹ̀rẹ̀ sí dààmú jẹ wọn máa fa kó wọn máa rú lọ ní àtàwọn àtàwọn ọmọ. ràkúnmí náà ọlọ́run ní kàlùkù sọ lè sọ fún wọn pé ẹ̀yà amúnjọ kan ràkúnmí náà lu mi ìjọ kan ni o wọn wá lówó sí wòlé ràkúnmí kan àmọ́ mi ìjọ kan wọn náà àmọ́ mi ìjọ kan. Ah. ẹ̀kọ́ ẹ̀kọ́ ṣàyẹ̀wò tó bá ti lè mú tán omi tí gbogbo òlú pọn táwọn aṣòrògbò táǹkì fún ràkúmínà tí ma wá débẹ̀ náà mọ́tánjọ́ kan ṣe òun wá níjọ́ kan wá níjọ́ kan ó dájá àwùjáwò. ọ̀la náà kọ̀tún láhà ṣírìbù wà lákùn ṣírìbù yàwó mímí màálùú. ọlá ní bí mo ṣe sọ́rẹ̀ ò sọ bẹ́ẹ̀ fún wọn. làhájí òun ní ọjọ́ kan tó máa fi mú omi. wọ́n lè kàn ṣe yá omi náà lọ́jọ́ kan tẹ́ náà fẹ́ fi mú omi gbẹ akọ òun náà kún náà bíbá bọ́ báyìí. òun náà mú tán. bù yẹn wà ń lẹ̀ látọ̀dọ̀ ọlọ́run fún lọ́ba ló yá let's go there. wàlá tàmá súra àmì súrí ìfàyà fúnà kọ́mọ àdàbò yá omi ní àmì. ọ̀rọ̀ ọlọ́run ò ṣe pè ń rọ. téèyàn bá ti ń pa lemọ́lemọ́ kéèyàn yà farabalẹ̀ kó ṣe rìsẹ́ẹ̀sì lórí ẹ̀ dáadáa ni kó dẹ̀ bí ọlọ́run kọ́ fún un mọ̀nà àwọn ilé iná máa ń tọ́ ẹ̀wọ̀n ànábì tí wọ́n ṣe ń pè ń rọ́bà lọ́nà bá mú òjò ó ń fi hàn gbé ẹ̀mí yóò gbé ẹ̀ tó bẹ́ẹ̀ ràkúnmí wá tẹnubọmi ló bá mú omi pẹ̀lú òtọ́ lọ́bá parújọ́ mi lọ́bá bẹ̀rẹ̀ sí ọgbà ìmọ̀rẹ́ ò irú àbàmì ràkúnmí wò rèé irọ́ ni níbo lọ́n mú sí ikú rẹ̀ òyọ́ ìṣe gbogbo ṣe mú ló ń tọ́ kalẹ̀ ha ó dúró sọ́n ó bẹ̀rẹ̀ gbẹ Allahu akbar mbolomi yẹn lọ títóbi ọlọ́run títóbi ọlọ́run èyí ń béèrè pé báwo lọ́lọ́run ṣe fẹ́ ṣe báwo ṣe gan rí. fàkúlẹ́kọ́t. ọlọ́run ní ẹ̀rí bá ti dára kú mi bó ti rí ni. àmọ́ ọmọ ṣe bẹ́ẹ̀ ni nínú àwọn ẹranko abàlì jẹ́ pé èèmọ̀ lọ́rọ́ wọn àràkúnmí jẹ́ kan ní sọ̀ tó ń jẹun sí nínú tó bá ti jẹun tó yó tán àwa tó wá bẹ̀rẹ̀ sí mú ìjókòó àmọ́ wá jẹ́ àmàjá àmàlọ́kó pamọ́ sínú sọ̀

ẹlọ ṣèwádìí ọlọ́run sọ wípé níbi dídáta dára fún ẹyọ òwò. àbálà yanzuru na ilal ìdílé ké ìfàkùnlípa. ẹni tó ń gun lọ ẹni tó dẹrù lórí ẹ ẹni tó sọ wọlé máa rí pé ó ṣà ń jẹnu gbogbo ògbà ó ṣà ń jẹnu gbogbo ògbà kí ló ń rí jẹ gan pàápàá ṣó ń jahán ni kò jahán o oúnjẹ tó sọ́jú ló ń jẹ o.

àwọn ará bíi ìwà ni ayérú kí yìí no no no no no no no ẹjọ́ ẹjọ́ yìí. àkọrúwà. ti فعقروها فعقروا الناقة وعتوا عن أمر ربهم وقالوا يا صالح ائتنا بما تعدنا إن كنت من المرسلين الله أكبر أيها الناس Àwọn ìran ní agídí, agídí nǹkan burúkú ni o. kéèyàn lágídí kéèyàn lórí kunkun ohun tí ò dáa ni ìyàlẹ́ fi ń jẹ ní o. fa akọrò tó ń pè é àdàmà ìyá ara rẹ̀ ohun tó jẹ́dẹ̀ kò fáwọn ń pàkọ́lé rẹ̀ báyìí fìyà rẹ̀ méjì ọlọ́wọ́n bá náà ṣe ẹ̀yìn tí wọ́n rí ó tún ṣàlẹ̀ fi kó tọ́ rí ọ̀nà rí ẹ̀dẹ̀ yarí ó tún ní ẹ má

ẹ̀tún gbọ́ yá sọ́ọ́lẹ̀ sọ́ọ́lẹ̀ sọ́ọ́lẹ̀ àti parakún ní o. ìṣínà bí máa ta ìdùnnà. ẹ àti wá pa ẹni sáà fẹ́ sọ fẹ́ ni pé akọ̀fẹ́ ran ẹlẹ́sìn náà ni. ìṣínà òfin tí nǹkan bá ti ṣe ràkúnmí nǹkan ṣe àwa náà. ìṣínà bí máa ta ìdùnnà. nígbà tó fẹ́ ṣe wá ló kù tá ò là ń dúró dé báyìí. nǹkan tàmínà lórí sàlẹ̀. tó bá jẹ́ lóòótọ́ ẹni tọ́lọ ọ̀rọ̀ nìyẹn. ó yá fèjà wá.

àkọ́sà tí ó mọ̀ rájẹ́ fà. èèyàn tí mo dáta yé pọ̀ káwọn eléyìí wá parẹ́ kò dé yàn pèlú ayé. bá àkọ́sà tí ó mọ̀ rájẹ́ fà. lẹ́sẹ̀kẹsẹ̀ ọlọ́run fi bínú rẹ̀ ránṣẹ́ sí wọn. ọ̀sùnmọ̀ òun fi dàrí níta sí ni. ìyàtọ̀ náà wá fi jẹ wọn kò jẹ́ kó mi gbé wọn lọ. kò jẹ́ kí wọ́n tẹ̀rì kò fi náà jó wọn. kí ọlọ́run bá ṣe fún wọn? ó jẹ́ kí gbogbo wọn kí wọ́n dà gẹ́gẹ́ bí koríko tẹ́sí jẹ ìgbà tí àwọn ẹran tán wọnú oko tí wọ́n wá jẹ oko yẹn jẹkújẹ tí wọ́n wá jẹ jẹ jàmà yàmà sílẹ̀ ńlẹ̀ àmọ́ tí wọ́n bá kó koríko fún ẹran tẹ́ fẹ́ pa fún iléyà ẹran bó ṣe ń jẹ sílẹ̀ ẹ̀hẹ́n ọlọ́run wá ṣe wọ́n já ti jà síbẹ̀ nígbà tí bọ́ǹbù bà wọ́n tán wá já wúlúwúlú àwọn èèyàn wá wò wọ́n wá ń sọ fún hì ìmọ̀rí ha àwọn tí wọ́n halẹ̀ lánàá rèé òbí jẹ́ pé lónìí náà bá ṣe ń pariwo pé àlọ́lọ́run lọ́lọ́run àní kan ṣoṣo ni àlọ́ ni ẹ máa sùn ọlọ́run ni ẹ pè àwọn ẹni yìí náà fad'u abna'ana nad'u abna'ana wa abna'akum wa nisa'ana wa nisa'akum wa anfusana wa anfusakum bí aláyà yìí ṣe wá wa naj'al la'nata Allahi 'ala káwa náà wá pẹ̀rẹ̀ wa jọ lónìí bóyá ọrọ̀ ayé àyíká ti ìmplimẹ́ntì rẹ̀ ńjọ́ kan ó ṣòro ṣe láyé nì sọ́ra ni ẹjá pé àwọn ọmọ ti wá pápá àwọn ọmọ títí náà ẹ̀yin tẹ́ ẹni tẹ́ ẹ̀yin ṣe lẹ̀sìn àwọn náà ń ta àtakú pé àní ìsìlámù nìkan lẹ̀sìn alimran káwá pa àwọn ọmọ tí kápá àwọn ọmọ títí wa kápá àwọn ìyàwó títí náà káwa ẹ̀tẹ̀ wa pé kójó pèlè kíkó wa wá tó gbé dání ayọ̀ kẹ́rẹ́ àwọn ẹni yẹn èèyàn tó bá lọ́wọ́ ńlá tó gbéra rẹ̀ ní pásọ̀ tó lòun ní mọ̀ wọ́n wá challenge rẹ̀ pé yá máa bọ̀ àwọn nílò Al-Kùránì já lórí ọwọ́ ẹ̀ fi ń gbà àwọn kan náà torí kan tó gbà yẹn pọ̀ ló ah, ẹ ẹ ka ni àwọn mélòó ni wọ́n àwọn forty two pẹ̀lú àwọn èèyàn tó pọ̀ gbà pẹ̀lú wọn ó yẹ ká máa ṣeré iná lẹ́kàn kankan máa fi máa bàmá ni jẹ́kẹ̀ fi mi bá di máa já àgàmì lè ọlọ́run ẹni tó bá ń ṣàyẹ́ níyàn lórí ń ta ní kó wá sọ yìí pé kan ṣoṣo lọ́lọ́run ẹ̀sìn kan ṣoṣo lọ́lọ́run bá àpúrúfù lórí ilẹ̀. mi ń bá di máa já gómìnà lẹ́yìn. lẹ́yìn ìgbà tá a ti fi mọ̀mọ́ ẹ́ tá a ti ṣàlàyé rẹ̀ fún ẹ. fọkùnrin tà á lá o. má bá wọn fa wàhálà kò sí jà ń bẹ̀ kò sáà ń yìnbọn àbá ń yọ àdá bá ń yà á. fọkùnrin tà á lá o. kò sáà ń ra ya kìlà síra ẹni kò ní tó yẹ. kò ní ìdá ń gbé ẹni lọ sí kóòtù náà kí ló wá dé. kò sí bàrẹ̀ ẹni lórúkọ jẹ́ fún àwọn àti ìpà náà rèé sọ fún ọkọ yẹ máa bọ̀. Ẹ̀dí wà bí náà náà. Ẹ jẹ́ pa ọmọ títí wa. Wà bí náà kàn. Àtàwọn ọmọ títí náà. Wà ní sáà náà. Kápá àwọn ti fọ́mádé sùn kápá àwọn ti secondary school kápá àwọn ta àná kápá àwọn ta abúlé nẹ́kò kápá àwọn ta ará àdúgbò káàkiri. àbẹ̀nà àná wà nínà ápò. kájọ kẹsẹ̀ pé kápá àwọn ọmọ wa jọ kápá àwọn ọmọ tí. wà ní sá àná wà ní sá àkàn. kápá àwọn ìyàwó tiwa náà jọ kápá ìyàwó tí náà káwá tó àga. wà á ń fún sànà wà á ń fún sàkún. káwa náà jókòó kẹ́yìn Tábà tí wá bẹ̀rẹ̀ hàn ara wa tán, ìdí tàà fi sọ pé kan ṣoṣo lọ́lọ́run rí o, òun ló dá ayé àtọ̀run òun náà ló dá ọgbà wọn tẹ́yìn sí yóò. Ọ̀bádà ni mọ̀ sí ìlànà sọ álùn lórí ìjọwà Àrẹ ẹ̀rẹ́ tí èsì léèrè. Àrùbá Dálmà sí ìlànà ẹ̀sùn àlọ́. Ìbéèrè ta fẹ́ béèrè ya ẹ̀rẹ́ tí èsì rẹ̀. Lórí ìdújà wa àbá omi máa ń wà áhùn. Ìfúnpọ̀ béèrè ta fẹ́ béèrè yẹn tó bá parí láàrin ní kẹjẹ kó dáhùn. Ìlà máa dalẹ̀ ilá wúkìsùn ní ẹ̀kọ́ òkè.